kìtà tó ń jó oh, lóru. Ah, ilé fẹ́ ẹ pẹ̀lẹ́ ẹ jókòó please sit down please sit down ẹ lọ́kì gan mò ń jáde ni ọmọ sọ fún mi pé ẹ ti béèrè mi alpha ṣé ẹ ti agree in principle pẹ̀lú àwọn tí mo sọ fún yín ẹ kí ni tẹ̀wá mú wá ń bẹ̀. ìwé ilé ni sà. ṣé ilé ni àbí ilé ilé tí wọ́n ti kọ́ àbí. ilé tí wọ́n ti kọ́ ni sà. Um, mo sọ pé yàtọ̀ fún pé ẹ mú ìwé ilé ìwà mo sọ pé ẹ ṣàlàyé gbogbo tó jẹmọ́ kọ́ndíṣọ́n ọ̀rọ̀ pé mo yáyàn lówó. gbogbo ẹ ni mo ṣàlàyé fún. ẹ máa gbọ́ o ilé ìbá wọ́ ti twenty million one million lẹ fẹ́ yá o bẹ́ẹ̀ fẹ́ ten million máa yá yín o. Uh, one million ti dà sá iye ta ní ìkùn. sẹ́ẹ̀rí bẹ́ẹ̀ sí wù mí mo burú nǹkan ọ̀rọ̀ owó mo lè kú nítorí owó torí lẹ́yìn owó náà tó ní o n bá ti ya yín lówó oṣù mẹ́ta lẹ dá tó bá ti ń pé aago méjìlá ọ̀sán ọjọ́ oṣù kẹta tó ilé ìṣẹ́jú kan ilé ìra Ah, Ọlọ́run ah, ti jẹ́ a máa gbìyànjú ká dáwó yẹn padà kóṣù mẹ́ta tó pé. àmọ́ iye tó ti rà bẹ́ẹ̀ tó gbẹ́ tí ọba ti tọ́ba ti fail máa jókòó lè kan yẹn. ilé yóò tẹ̀ ní ah, kò ní yẹ kò ní yẹ lágbára Ọlọ́run sàn. ẹ bá lè san àti èlé tá a jọ sọ lórí ẹ percentage tí mo sọ fún yín. gbogbo ẹ la máa san. ẹ san ẹ wá jẹ sọ kí nìkan fún yín ẹ mọ̀ rò pé ẹ mọ̀ yẹn o kò sí ọ̀gá ọlọ́pàá tí ń mọ̀ lórílẹ̀‐èdè mo sì mọ̀ pín dókè ni bí n bá gba thirty percent tí mò ń gbà tí má gba thirty percent lórí kíní nísìn táìlì ni tiwọn lókè o bẹ́ẹ̀ mú ìmọ̀ tó lè mú wá n tí n bá gbẹ́sẹ̀ lé mo gbẹ́sẹ̀ lé ní orílẹ̀-èdè yìí ni sọ tẹ̀yìn lọ́rùn. bẹ́ẹ̀ni sà ó tẹ́ wa lọ́rùn sà. ó máa dàgún mẹ́rin wá gba káàṣì èmi ìfún yàn jẹ́kẹ́. ẹ ó ti ó ti sà káàṣì kọ sà ẹ jẹ́ kàn ṣe transfer transfer wà o. ẹ lọ fún secretary ní account number yín. Ah kẹ tó ń délé ẹgbọ́ tó lóló ẹ káre o. yà. èmi kan ọkọ mi ṣé pásítọ̀tì àti tíkẹ́ẹ̀tì ti wà nù bí? o ṣe ọkọ mi mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ojú ò ní tì ṣé o lágbára Ọlọ́run ọkùnrin á rí ẹ á ṣe ẹ láàánú obìnrin á ṣe ẹ láàánú ọmọdé á ṣe ẹ láàánú òyìnbó aláwọ̀ funfun á ṣe ẹ láàánú èèyàn dúdú á ṣe ẹ láàánú àmọ́ mo fẹ́ bẹ̀ẹ́ lẹ́bẹ̀ kan máa rántí ọmọ ẹni tí wọ́n ń ṣe ní gbogbo ìgbà kó tún wá rántí bó o ṣe fi lé sí pé iye kan alábàáhùn wa kò ju mẹ́ta yìí lọ má dojú tì mí o má jẹ́ kọ́tà yọ̀ mí o mo ń bẹ̀ẹ́ jọ ọkọ mi. ẹ ṣé mo dúpẹ́ máa èmi náà promise yín pé mi ò ní bà ọmọ dáadáa mi jẹ́ ẹ má wọ rẹ. ìṣẹ̀mú kọ́ ọmọ dáadáa ní ọkàn mi balẹ̀. Tọ́lání mo fi Ọlọ́run ọba mo fi bẹ̀ ẹ́ ṣùgbọ́n ẹ pé ìwọ nìkan ló kù pẹ̀lú mọ́mí nsìn má jẹ́ ń gbọ́ pé mo tẹ̀lé àwọn ọ̀rẹ́ mi lọ fún wedding party mi wọ́n máa lò two days má fi mọ́mí ilé ńgbà kankan mo fi Ọlọ́run bẹ̀ ẹ́ mo mọ̀ wá ẹ o mo ṣe wọ̀n ẹ̀ ń sista mi mo mọ̀ wípé àjù méjì iná lọ òun dẹ̀ lẹ́ ti gbé báàgì tẹ́ ń lọ ẹrù àgbà ẹ ti gbé lé mi lórí mi ò dẹ̀ ní ṣe báṣubàṣu màmí sọ pé mo tọ́jú mọ́mì dáadáa gbogbo nǹkan tó bá dẹ̀ fẹ́ òun ni màmá fún wọn àmọ́ o ẹ̀yin náà tẹ́ bá ti débi tẹ́ ń lọ ẹ má gbàgbé wa ẹ má jẹ́ kó pẹ́kẹ́ tó wá mú wa o time ti ń lọ ẹjọ jẹ fàdúrà rẹ lọ́wọ́ ká kọrin mi ò mọ ohun tó ṣe fẹ́ rán mi ẹ́ èmi ò mọ ohun tó fi fẹ́ràn mi mi ò mọ̀ o mi ò mọ̀ o mi ò mọ̀ mo ṣáà rí i pé Jésù fẹ́ràn wa ó fẹ́ràn mi ọkọ mi olóríire ọmọ ọlá ọmọ ayọ̀ àbísí ah, mi. gbé bá mi gbẹrù tí. olùyà gbẹrù ẹnìṣọ àgbà gbé báàgì nìṣọ jèrè mọ wọn wò wọn dá plane dúró dé yẹn o. rọra o má gbàgbé nǹkan o ṣe pé kì í ṣe pé à ń lọ wọ mọ́tò pléènì ni ṣe ọkọ mi. mi ò mọ̀ o mi ò mọ̀ o mi ò mọ̀ o mo ṣáàrí pé jésù gbogbo nǹkan náà ló mọ̀ ṣe kò ṣẹ̀kẹ́ èbó. ó wúwo sorry sis. Mm-hmm. ẹ ní jáàmù ẹdọ ọláyọ ẹdẹ ẹ ìṣe bá mi máa gbé lọ airport straight. ẹ wo èmi ń bá wọn lọ. má pẹ́ dé o má fi yẹn kẹ́wọ́ mm, oh, ah, this one is too much o. Oh. let's go. Mm. tọ́lání mi ní kó lọ sùn sékòó má lọ sùn sí airport o mi ní kó gbàgbà yẹn fi ìrìn ránu lọ o bàbá ọlọ́run á mi ṣọ́ yín o ẹ̀rọ asáré ẹ̀ ní dààmú o ẹ ṣé mo dúpẹ́ o ẹ ṣé o. wẹ́rẹ́ ló bá mi ṣe wẹ́rẹ́ ló bá mi ṣe wẹ́rẹ́ ló bá mi ṣe wẹ́rẹ́ ló bá mi ṣe ohun tọ́ta rò pé kò ṣeé ṣe wẹ́rẹ́ ló bá mi ṣe ṣe mo dúpẹ́ o wàá gúnlẹ̀ láyọ̀ plẹ́ẹ̀nì ẹ ò ní jábọ̀ ọkọ mi wàá ṣe oríire. Hmm. Eh, ọ̀rẹ́ mi ò ah, tiẹ̀ sọ̀wọ́ kan lórí ọ̀rọ̀ proposal yẹn mọ́ hmm. ṣúlẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. but Kúnlé kílé tó ń stress ara ẹ̀. lọ́nà o. yeah because gbogbo nǹkan tó ń sọ yìí mo ti ṣe already eh? yeah mo ti bẹ́ẹ̀ submit ẹ̀. irọ́ ni o tí ẹni pé kó o kún fún àdúrà kí gbogbo ẹ̀já sọpẹ́ nígbà tí n bá lè ṣòro fún ẹ tá mo tún fẹ́ ṣe fún. ọ̀rẹ́ mi. mo ti sọ mí tẹ. o ti sọ mí tẹ. ẹ nà ah! án. a máa sọ. àwọn kúkún lé. tọ́lá ni. ó o. ẹ kú ọjọ́ mẹ́ta. ọjọ́ kan pẹ̀lú báwo gbogbo ẹ wò ó fàájì ni o. mo wà ok mo wà ok látàrọ̀ tí mo ti pè kó bá mi dáná. mo máa bínú mo ṣe wọn náà tó ti zin lé ni really ṣé wọ́n sọ pé mi lè dáná fún ara mi tí n bá bọ́ sí kitchen you know me máa dáná. Hmm, bàbá aláṣẹ lọ ṣe wo jẹ́ ká tiẹ̀ pààyàn tì babe guess what. oh my god ó wọn kí mi good drink am i guess hmm. so what. àǹtí mi ti travel out. irọ́ ni o. irọ́ ni sísá ló ń darí. olúwa ṣe o olúwa ṣe o. you know you know everybody kan dùn gbogbo yẹn gan ló jẹ́ kí n pẹ́. Ah. Ah, olúwa ṣe olúwa ṣe olúwa ṣe wo babe anytime tó bá ti pè jọ bá mi kí wọn ah. bá ń fohùn ránṣẹ́. wo wo wo kì í ṣe wọ nìkan bí mi náà kí wọn. as what. Ah, ọ̀rẹ́ ọkọ ọ̀nà sọ pé kúnlé. ẹ ṣó tán mọ́ wa ni kó sọ pé kúnlé. kán bẹ́ẹ̀ kí wọn. ó bébì kí ni kí wọ́n bẹ sẹ́nsẹ́n. ọmú um, tẹ̀sí kó everything jáde láti nu freezer bẹ́ẹ̀ nǹkan wọn you know kan sí ọbẹ̀ àbí. but èmi láìka èmi láìka àmàlà ṣá máa dúró lọ́sẹ̀ tó mọ́ rán ẹ̀ jàre. sàmàlà ọ̀dà ni. balada abala ló bá ìbọn ṣiṣẹ́ so anyway by monday lágbọ́rọ̀ lọ́n ẹ̀ ká gbọ́ good news. Ah. so yanu ma ṣe. YK kí ló ṣẹlẹ̀. Ah, ṣé mo bọ̀ bọ̀ wálé omega yẹn tí mo bá sọ̀rọ̀ láti jẹta àti òṣìṣẹ́ ìlówó. owó dé owó ti dé owó ti dé. dúró náà tẹ dúró náà dúró náà. àsìsítà ẹ ní sùúrù ẹ ti ẹbí pé báwo ni mo ṣe ṣe báwo ló ń ṣe báwo ló ń ṣẹlẹ̀. báwo ló ń ṣẹlẹ̀. ṣẹjá wa tọ́. sample lásán ni mo send sí bọ̀bọ̀ yìí. wà á ṣe é. just sample ó fọ́. jọ ṣé fúù ló sọ àbí àfọ. sista mi lè parọ́ fún yín náà wọ́n ní gbogbo owó ló sàn. gbogbo wa la mọ iye tí ilẹ̀ wọ́ọ̀tì lájà gbogbo wa la mọ right ajá ni bọ̀bọ̀ ìmúlẹ̀sìn owó olè ló kọ́kàn san fún mi. báwo la ṣe máa ṣe gbogbo sáwọ́sì lẹ́ni o ẹ̀jẹ̀ àti ìdílé. ẹ wo gbà ọmọ mi gbà gbà o oh, why you understand. Ah. Oya oya oya fún mi kọ fún mi kọ gbéragbéra gbéra ó ya ilẹ̀ fẹ́ mọ́ onítumọ̀ kò mọ́ onímọ̀ kò mọ́ ìwọ ló mú òkè lọ́la abánilọ́rọ̀ àyíká elétò olùyà alákìsà tó ń jó lóru ilẹ̀ fẹ́ mọ́. ọmọ ìkànnì dé bá mi ó kọjá látànà. ẹ káàbọ̀ ah, má mì mí rárá má mì mí mọ́tọ́lá ni má bà mí lórúkọ jẹ́ kí ló dé látànà ń bolo lọ mo pè é pè é pè é pè é pè é o aago ẹ ò lọ switch off ló ń sọ fún mi ah, irú ni burúkú olórin yẹn irú abiyamọ ló fẹ́ kọ́ máa pè mí. ọ̀dọ̀ Démọ́lá ni mo wà. ta ló ń jẹ́ Démọ́lá. fiẹ́ńsì mi. fiẹ́ńsì ẹ ta ló fi ẹ fún un mi sọ pé ó kéré láti ní boyfriend ṣé kò yẹ kí n mọ̀ ni mo ní ṣé kò yẹ kí n mọ̀ ọlọ́mọ ẹ kárí wà lákàrí dààmú bó lèmi fẹ́ wá ẹ sí òun lè mọ̀ èmi èmi ò mọ̀ náà mú wá kí n mọ̀ mi sọ pé ó kéré jù láti ní boyfriend but mi ò fún ẹ láàyè pé kó lọ́ọ́ máa sùn bẹ̀ mọ́júmọ́ ara mistake tẹ máa ń ṣe nìyẹn ẹ lọ́ọ́ máa sùn ọ̀dọ̀ ọkùnrin tó bá dọjọ́ wá tó wá pé mi ì ṣe mọ́ o a á máa dùn a máa dùn ẹ́ àmọ́ tẹ́mi bá ti mọ̀ tí mo ti bẹ́ẹ̀ dá sí i ṣé ó lè sọ pé òun ò ṣe mọ́ ṣé ìwọ mọ̀ gan bóyá ó fẹ́ fẹ́ ẹ ni àbúkàn fẹ́ fi ẹ́ lánàá mọ́mí kò lè sọ fún mi pé òun ò ṣe mọ́ ẹnì sáfẹ́ kọ́ àwọn àṣà máa ṣe láǹsàn bẹ̀ ṣé àwọn òbí tiẹ̀ ò gbọ́dọ̀ béèrè pé àwọn òbí tiẹ̀ ń kọ́ wọ́n gbà ẹ́ sílé ó mọ̀ tí mo nǹkan tó ṣe yẹn ó kidnap ẹ̀ náà máa ń pè àbí òun ń dágbé ni. ọ̀yà ẹ má bínú ẹ mọ nǹkan mi mọ̀ pé màá ní kí n mọ wálé ẹ ó yẹ kẹ́ ẹ understand àwọn pẹ́rẹ́ǹtì mi wọn kì máa ń fààyè gbà gbọ́ bọ̀ nísìnyí tẹ̀ sọ pé kí n mọ wálé you know I'll bring him. mi ò ṣe ní fààyè gbà ṣó kéré jù láti ní boyfriend ni ò kéré ṣé o fẹ́ kí n lọ máa bù sáré kiri kí n má bẹ́ẹ̀ wẹ́rí kiri ni mm. ọlọ́run ní jẹ́ kí irú ẹ̀ ṣẹlẹ̀ sáwà mm. àmọ́ jẹ́ kí n mọ̀ jẹ́ kí n mọ̀ mo fẹ́ mọ̀ délédélé mo fẹ́ mọ̀ ṣẹ́wò ló ń ṣe mo mm. fẹ́ mọ̀ ọmọ ta ni mo fẹ́ mọ̀ lúwo ló ti wá ẹ̀ torí ogun tó yẹ ká mọ̀ nìyẹn ṣé rí ọ̀rọ̀ ọ̀fẹ́ tẹ máa ń sọ lórí èsè lórí ẹnu yẹn ó jìnnà gan-an àmọ́ kò kì í yé yìí. ó ti yé mi mo máa mú wa thank you mom mm-hmm. thank you very much mm-hmm. lọ wọlé lọ bọ́ṣọ ẹ̀ mo láwọn aṣọ kan tó fẹ́ kó bá mi fọ̀. owó oh, oh, oh, ní o. madam mo yín dúpẹ́ you are a wonderful woman kò pọnú ẹni tí màá yá lówó bẹ́ẹ̀ yẹn tí ó dẹ̀ wá ronú pé kíákíá òun fẹ́ dá padà in fact etí máa jẹ́ ìdùnnú tiwa ni pé ká yáyàn lówó kọ́mọ̀rì sàn but láàrin oṣù méjì yìí tó dá oṣù mẹ́ta bó ti yẹ pé inú mi ò dùn nítorí pé interest oṣù mẹ́ta mo ti fọkàn sí ó sì pọ̀ oṣù méjì ẹ̀dọ́wó padà ṣé wàá rí lè ń tẹ̀ ṣe tẹ́ bá rí ẹnikẹ́ni tó ní problem báyìí tó ní ìdówó tí yóò ṣe dáadáa bẹ́ẹ̀ ti ṣe yìí ẹ mọ̀ mọ́ ọ̀bọ̀ lọ́dọ̀ tèmi àwa tẹ̀ ń wò yìí torí ọ̀yà lọ́lọ́run fi dé èsùn torí ara lé lọ́lọ́run fi dárò oko torí ẹ̀jẹ̀ ọmọ ní problem man tí wọ́n ní wàhálà lọ́lọ́run fi pé káwò ló lọ. bẹ́ẹ̀ ni torí èlé tí wọ́n bá fi léwu làwa náà bí okòwò wa táwa náà ń ṣe hmm. bó ṣe rí nu mo kì í pé ẹ kú àṣeyọrí ọjọ́ ah, mi lójú o. mo dúpẹ́ pọ̀ lọ́wọ́ yín bàbá ojú ò ní tì yín wọ́n ní kò ní burúburú kó má kẹ́ nìkan mọ́ ni ẹni tó máa kù láàmú wọ́n tún wá ní ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ ẹni tó rí mi tó mọ̀ ní lójú èèyàn ní ò mọ́bi tá a wà nígbà tí ọ̀rẹ́ mi mú mi wá bá yín pé ká wá bá yín tẹ́ ẹ̀ bá dáa lóhùn kò sí ní tá máa ṣe ọmọ mi ni àyè visa yọ fún tó wo tíkẹ́ẹ̀tì tá a wá rí hmm. wọn kò sì ní bàbá mọ́ hmm. èmi nìyá àti bàbá wọn hmm. omi ṣe sọ fọ́ọ̀rẹ́ tó ní kí n jẹ́ ká wá bá yín ẹ máa yá wa lówó ẹ sì bò wá láṣìírí òun ló wá ti fowó ránṣẹ́ ó ní ẹ lọ sanwó àwọn tó ṣe wá láàánú ojú òní tì yín níjọ́ tó bá ku ẹ̀yin nìkan náà ọlọ́run á máa dìde sí i. àmín àmín ẹ ṣeun ẹ ṣeun ẹ tó rí báwọn ẹ tún mówó àdúrà wa o torí oríire ni ẹjẹ lọba ẹkọ wòye wa tẹ bá tirẹ tó tún níyọnu ẹ mọ mu bọ tí ó ṣe bẹ́ẹ̀ ti ṣe ni ojú ó ṣe dáadáa ẹ káre o mbọ. o. ọkọ mi mami olúwadémiládé ọmọ ọlá ọmọ olóríire mo dúpẹ́ lọ́wọ́ ẹ ojú ò ní tì ẹ́ ọmọ á tọ́jú ẹ ò ní rí wàhálà àdúrà yẹn tó àdúrà ò kì í tó o dojú tì mí o ṣe ọkọ mi. ṣé ẹ̀dẹ̀ tí wàá dáwọ́ yẹn padà. bẹ́ẹ̀ ni mo ti lọ gbàwé ilé yín padà. o ṣe tó jẹ́ kàn lólè ilé bàbá ẹ̀ nígbà jù mọ́ mi lórí. Ah, olúwa ṣeun ah, ọkọ mi ṣẹ̀ṣẹ̀ balẹ̀. o ṣe ọkọ mi mo dúpẹ́ mo mọ̀ ọ́ lóore o o ṣe. ẹ má wọrí ṣẹ́rí lẹ́yìn gbogbo eléyìí tẹ́ ti san yẹn màá send another owó sí yín so that ẹ máa lè take care every other thing tó bá yẹ kẹ́ ṣe ẹ máa rẹ̀. kò sí wàhálà àlàáfíà la wà. <laughs> Ehm, tọ́lá ní kọ́. ṣé tọ́lá ní ó ti jáde. ṣé ìgbẹ́ nǹkan bá rọ̀ fún ṣé ó ń tọ́jú yín ṣé ń take yín dáadáa. àlàáfíà la wà ṣé kò ń ṣe pé ilé tó máa sọ pé òun ń bọ̀ tó máa jáde lọ tó máa rìn lọ tí ò ní wálé kò sí wàhálà ẹ sọ fún un pé anyway mi àti ẹ̀pẹ́ lórí àwọn kan tí mo fẹ́ kó ránṣẹ́ sí mo bá ń pákéjì òwò ẹ̀ lọ́wọ́ tó bá ti pé màá sẹ́ǹdẹ̀ sí kóun náà kẹ́ máa bá sọ̀rọ̀ kó máa ṣọmọ dáadáa o. iṣẹ́ ọkọ mi máa rọra ṣe lọ́hùn-ún o máa rọra ṣe o jọ torí Ọlọ́run jọ pẹ̀lú onílù níbẹ̀ yẹn jọ ọ̀hún ò ní rí dààmú. kò sí wàhálà bá tó pẹ́ yẹn ẹ ti kẹ̀ mà. kò mo dúpẹ́ ah tí wọ́n bá gun ẹṣin nínú mi kò ní kọsẹ̀ níbi tí inú mi dùn dé wọ́n ní n kí ẹ gbogbo aráalé ní n kí ẹ àwọn ará àdúgbò gan ní n kí ẹ wọ́n ti ń rí i pé yàtọ̀ ti dé ọmọ mi ti lọ lóyìnbó Mami, ṣé ẹni tí mo ní kó send àwọn pictures ẹ̀ ti ń ṣe ti rí? okay fine ṣe rí i pé owó eléyìí tí mo send ń sìn ẹ pé yẹn pọ̀ díẹ̀ torí pé mo fẹ́ kán tètè bẹ̀rẹ̀ ni o ẹ yẹ kán tètè bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn ní kíákíá torí mo realize pé hmm, ìgbára là ń búra o bá ṣe ń hustle nílùú òyìnbó bíi kò easy rárá day and night la fi ń ṣiṣẹ́ ẹ̀dọ̀ pé èèyàn lè ṣe gbogbo wàhálà yìí sí sẹ́yìn ó máa fi dàgbà so ẹ jọ nítorí ọlọ́run ẹ bá monitor everything kó má dìgbò bẹ́ẹ̀ àwọn kan wá wọ́n ń cheat ẹ̀ wọ́n ń ṣe mo tẹ̀ trust ẹ̀ náà let me leave that to you. àmín àmín àmín àmín àmín jésù <laughs> màmí mo ti gbọ́ mo ti gbọ́ kò sí problem okay ma ọ̀rọ̀ ẹ ṣe mo dúpẹ́ ma màá tún màá tún pè Ah ẹnjìníà ọlọ́run á wà pẹ̀lú ẹ ò ní ṣìṣe o ọ̀rẹ́ mi tó introduce ẹ sí mi ó sọ pé o mọṣẹ́ dáadáa mi ìwà nífẹ̀ẹ́ kó o disappoint ààrẹ mi nífẹ̀ẹ́ kó o dójú ti rẹ kì í ṣe òun ló fẹ́ dójú tì o. ọlọ́run dójú tì wàá torí ṣoré mi tó bá ṣiṣẹ́ fún mi dáadáa wá gbádùn mi ilé tó dẹ̀ fẹ́ bá mi kọ́ yìí èmi kọ́ ni mo nílé àbí. bẹ́ẹ̀ ni o sista mi ló nílé. àkọ́bí mi ni a fẹ́ bá kọ́lé ṣùgbọ́n kò wá ní dáa kí n fẹ́ bọ́mọ kọ́lé kan tí wá ní mi ò rè kọ́ parí. ìta wà nú ẹ̀ yìí bàbá wọn lónìí kọ́lọ̀ ń bá mi fọrun kẹ́ ẹ̀. tí ọmọ ẹni bá dẹ̀ ń ṣe nǹkan re inú òbí máa ń dùn ni má dojú tì mí. borí bó ṣe ń wò mí èmi ò kì í fẹ́ kéèyàn yàn mí jẹ mi ò dẹ̀ kí n fẹ́ kéèyàn purọ́ fún mi àwọn ọ̀rẹ́ mi wá máa ní à ẹ mọ́ ni kò máa gbádùn kò ń ṣe pé mi ò gbádùn o mi ò kàn fẹ́ èèyàn jẹ ni tó o bá ṣiṣẹ́ yẹn dáadáa ọ̀gá gbádùn mi torí pé ẹ̀yin ẹnjìníà ẹ̀rù yín máa ń bà mí ẹ máa lẹ́yìn ní fọ́ọ̀mánù ẹ ṣiṣẹ́ èèyàn bíi mẹ́rin pọ̀ ẹ̀yin lẹ máa wá architect wá lẹ máa ní à àwa náà la máa ṣe gbogbo ẹ̀ sìmẹ́ǹtì báàgì mẹ́wàá lẹ fẹ́ gbẹ̀lẹ́ ti máa lo márùn-ún márùn-ún yòókù ẹ jẹ́ kí ilé yẹn dúró dáadáa lẹ máa ní irin ẹyọ kan náà nídìí níbì kan níbi tán ti nídìí mẹ́wàá torí pé kẹ́lì rí yòókù kó tó bá ṣe fẹ́ kó rí ni kó ṣiṣẹ́ dáadáa ìyẹn ò sọ pé ò jẹ tiẹ̀ torí ẹni tó bá pòun fẹ́ kàn jẹ lára wọn ẹni yẹn ń tan rẹ̀ jẹ ni àmọ́ ẹ má jẹ́ ká jẹ àjẹbánu. mọ́mí ẹ ti ẹ̀ máa wọ̀rí èmi máa máa yọjú sí site so wọn ò lè jí nǹkan kan kó. ẹ má tẹ̀ wọ́rí mọ́ ẹ ṣe gan fún privilege tẹ fún mi mọ́ mi ní ever disappointing ẹ ṣe gan màá make sure pé mo ṣe best fún yín. ṣe wá rí design tẹ máa bá wa wá àwòṣí fìlà àwòṣí gèlè táwọn ọ̀tá máa rí torí wọn á máa gbóná tí wọn á máa sáré kiri táwa wa máa jó tá a máa yọ̀ nínú ta ni nínú olúwa ṣe ti gbọ́. màá rẹ̀ wọ́n. I'll give you the best. You can count on me. Engineer ojú yín ló kù tó gún régé smile ẹ wo bí the best yẹn gangan la fẹ́ o ẹ má disappoint o. Debbie jọ àwọn fruit tí màá fi ń ṣe fruit salad yẹn kí wàá mi gé wọn sí wọn ṣe máa gé yẹn kí wàá mi dá ìzọ wọn kéékèèké wàá mi gbé sínú fridge tí màá ti ń lọ bí iṣẹ́ màá lè gbé dání. okay ma no problem. Eh, and gbàgbọ́ ni wọ́n set out. Um, night mo Okay, night ló fẹ́ ṣe lálẹ́. Okay, okay, okay, that's fine, no problem. Sẹ́bẹ̀ mi ṣe ń Yes, ma. Ó ṣe mo dúpẹ́. Hello, sister me. Tọ́lání. Oh, ṣé wa. I'm happy to hear your voice. Báwo ni gbogbo ọ̀hún yẹn? kò sí ẹ̀ jẹ́ kí fóun rìn kó tó pìkẹ́ anyway báwo ni mọ́mí nǹkan everybody nǹkan. àlàáfíà everybody wa àlàáfíà ni mọ́mí náà wà. ń bolo wa ta ló wà pẹ̀lú ẹ are you sure. ah ah sista mi mọ́mí ò sì ń bíbá kí ló ṣẹlẹ̀. mo ṣe fine mo fẹ́ bẹ̀rẹ̀ sọ̀rọ̀ kan ni. mo dẹ̀ fẹ́ kó wà láàrin mi àti ìwọ. ọ̀hún uh-uh, sis count on me mi ò ní jẹ́ kẹ́nìbọ̀dì mọ́ ẹ má wọrí kí ló ṣẹlẹ̀. mo mo máa send àwọn owó kan láìpẹ́ mo fẹ́ kó wá mi bẹ̀rẹ̀ project property. ah ah sista mi kí n máa bá yín kọ́lé ilé ìtẹ́ fún mọ́mísí lówó kọ́ máa bá yín kọ́ ó sì wà ń bẹ́ẹ̀ kí lẹ tún fi ilé méjì ṣe. oh so mi ò lè rán ẹ iṣẹ́ mọ́ǹsìn àbí wọ́n máa question mi mi ò lè rẹ́ kó bá mi ṣe nǹkan mọ́ bí akíndé lọ́wọ́ ẹ̀mí tó bá mi ṣe tó wọ́n pò lè ṣe. Ah, ah, mo ti gbọ́ yín mi ò wọ́ọ́rẹ́ wáyé tí mi ò ṣe ní bá ṣe tí ń bá bá ṣe ta ló tún fẹ́ bá ṣe mo máa ṣe inú yín dẹ̀ máa dùn sí dáadáa ẹ má wọ́ọ́rẹ́. okay fine um, gẹ́gẹ́ bí mo dẹ̀ ṣe sọ lẹ́ẹ̀kan mo dẹ̀ ṣe insist mo dẹ̀ tún fẹ́ repeat ara mi pé o ò gbọdọ̀ sọ ọ̀rọ̀ yìí fún anybody mọ́mì gan ò gbọdọ̀ mọ̀ ń pẹ́ èmi àti ẹnìkan mo fẹ́ kó wà láàrin wa. ọ sis mọ́mí ò lè mọ pẹ̀ rárá mo ti sọ fún yín ẹ má wọ̀ mọ́mí ò ní mọ̀ ṣé torí nǹkan tẹ̀sẹ̀ wá pè mí nìyẹn so tí ò bá sí yẹn ní pè mí ó wà lára yín ẹ ṣáà bá mi sóyún dowó kò sówó lọ́wọ́ mi o hmm? that's my sis alright màmá bá yín sọ̀rọ̀ later kẹ́ take care. babe hmm? mo fẹ́ kó bá mi ṣe nǹkan kan ni. oh really kí ni nǹkan náà ok ṣé o mọ̀ pé mo ṣàlàyé fún ẹ pé sista mi ni kí n bá wọn kọ́lé. yeah yeah yeah. so mo dẹ̀ ti gẹ̀ẹ́tì ilẹ̀ yẹn. Oh. so a ti fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ lórí ẹ̀. that's nice. bọ̀ ó wù mí kó jẹ́ pé ìwọ ló máa handle project yẹn. ẹni pé. mo ní ìwọ ló máa handle project yẹn. azin ẹ sọ pé. babe stop ṣó fẹ́ máa wá ìmì nìyẹn wo ni ẹ sọ pé. babe má ṣègbè kò lè work yeah kò lè work ni mo sọ yẹn fine wọ́n send owó sẹ́ kí mo bá wọn kọ́lé kí mi máa supervise right kọ́yìn wa máa rírì pé bóyá eh, torí pé in lọ ẹ̀ ń send owó fi kọ́lé bóyá time yẹn bóyá owó kan wà lọ́wọ́ mi mò ń ṣe wọn kan gidi ó mọ̀ wọ́n máa fojú sí àmì yẹn á máa fọkàn sí pé bóyá owó yẹn ló lu ẹ̀ mú tó ń ná anyhow ó mọ̀ bọ́wọ̀n ṣe máa ń ronú ṣá tí kì í wá yàtọ̀ síra wa mẹ́. babe stop ṣé o fẹ́ máa lọ sọ fún yàn káàkiri pé àbúrò ẹ̀gbọ́n ìyàwó ẹ̀ lónílé ẹ̀gbọ́n ìyàwó ẹ̀ lónílé lọ́ọ́ ṣe máa máa ronú bẹ̀ o dẹ̀ jọ́ náà. my dear aṣọ fẹ́ gbọ́ tèmi kò lè work má yẹn ká ṣe bẹ́ẹ̀ èmi ní tiẹ̀ wọ́ ní tèmi gbàyàn síbẹ̀ kó máa mójútó kó dé máa sanwó fún wọn. it's okay. amẹ́yìn iṣẹ́ junior mi mọ́ pa wọ́n bìdìlé wọ́n bìdìlé. kò sí problem kò sí problem ṣùtú à ń bínú sí i. náà mi ò bínú. àá ah, ò ní láti bínú o. please are we still going out yeah à ń jáde. ó yá lọ change. ha obìnrin. sorúkọ dẹ̀ ni ẹ́ ọlọ́ọ̀dẹ̀ ni ẹ́. ìwọ gangan ìwọ gangan lọ̀dẹ̀ alábòsí nìyẹn alábòsí. ọmọ mi lè dára kí n kú ni. Tọ́lání <laughs> kí ló ṣe ẹ́. babe i'm fine mo wà okay. no no no you are not fine. at all. àtẹ̀kùn ta ti ń ṣeré gbogbo wa ń rẹ́rìn-ín kò ṣáà wà mú dì what happened. mo wà okay now. Abi, Abi ṣé bí ń pa ẹ ṣó fẹ́ jẹun ni. ibi kẹ. má sọ fún wa pé o okay o wà okay rárá látìgbà tó ti dé gbogbo àtẹ ń ṣeré ibi tó jókòó sí náà ni o tiẹ̀ change star. o ibi tí bàgẹ́ wà náà ni o ṣeré o ṣe kókó dẹ̀ ló wà o wà alright So fún wa kí ló ṣẹlẹ̀. yéè sọ̀rọ̀ okay fine Teba bá shoes láti mọ̀ ṣebí gbogbo yín lẹ mọ̀ sista mi tó travel out. Eh kilo ló won? of course yes a mọ̀ nǹkan kò ṣe àlàáfíà ló wà. thank god. bọ nǹkan kankan ń bá fún mi lórí ọ̀rọ̀ wọn ni sista mi ní kí mọ̀mísí máa bá wọn kọ́lé wọ́n tún wá pè mí náà kémi náà máa bá wọn kọ́lé. Um, jẹ́ kí n get it right omi pé sista ẹ̀ ni pé kó máa bá wọn kọ́lé wọ́n ní kí mọ̀mísí náà máa bá wọn kọ́lé ṣé wọ́n send owó ni àbí wọ́n kàn ní kẹ́ máa kọ́lé àbí. Mm, wọ́n ti pé mọ́mísí kan máa bá wọn ṣe ilé tí mo dẹ̀ mọ́ ń suddenly wọ́n dẹ̀ pè mí náà pé mo máa máa send owó sí ẹ o kó máa bá mi fi kọ́lé bọ̀ má jẹ́ kí mọ́mísí mọ̀ o. ẹ ẹ dúró ẹ dúró ọ̀rọ̀ yìí ò tí ì yé mi dáadáa o omi pé sista ẹ wọ́n send owó sí mọ́mísí pé kó máa bá wọn kọ́lé wọ́n tún send owó sí ìwọ náà pé kó máa bá wọn kọ́lé ilé wa di méjì ó di méjì. ẹ jọ̀ọ́ má bínú ṣé sista ẹ fẹ́ gbélé méjì papọ̀ ni. ìyẹn ni mi ò understand. Hmm, ẹ wò ẹ wò ẹ wò ẹ ní sùúrù ẹ calm down ṣe rí gbogbo nǹkan tẹ́mi rí nínú nǹkan tó ṣẹlẹ̀ kò sí big deal bẹ́ẹ̀ o at all sórí àǹtí ẹ̀ ti rí ẹ tán wọ́n rí pé o ní ìdòwò láti fi maintain oh understand as a big girl that you are wọ́n rí pé o ní ìdòwò láti fi maintain kó má fi ṣe big girl ìwọ máa bá wọn fi jẹun lánìí mẹ. kò tí mọ bó ṣe ń lọ ni ẹja sí ẹja sí ẹja sí. àríkẹ́jẹ́ fún mi. mo ti sẹ́ndì kọ̀ọ̀kan sórí fóònù ẹ̀ wọ̀. check your phone. òun torí ẹ̀ ló ṣe wọ́n wà mú di. Ah, ah, ilé tó ti parí lélẹ́yìí. ẹ̀ náà ṣé wò ó láìkẹ́ nílé yẹn fine náà. sórí ẹnjìníà ẹ̀ ìkọ́ tó sẹ́ǹdì sí ẹ nìyẹn sample ló ń pè é. sample. Eh. ó ti kọ́lé tán. Ah! o ṣe tó tẹ̀ gbéṣẹ́ wá. <laughs> nítorí ẹ̀ ló ṣe wà mú di ẹ wo. èló ni six kọ́kọ́ sẹ a ní láti pín. torí mo mọ̀ pé o láìkò oníṣòwò mo láìkò owó owó ní kókó. ṣé kò ní lẹ́yìn ṣá. lẹ́yìn báwo. kò lè níwájú débi tó máa lẹ́yìn. lẹ́yìn báwo. ẹnjìnìá ajé. blọọkì mélòó la máa lò sílé yẹn. ẹ já ní ìdí two hundred blocks for now. <laughs> six wọ́n máa já omi sí sáìdì lọ́la. ó nìyẹn báyìí ṣe ti rí tí gr táwọn ṣẹṣẹ lọ́wọ́ ní ibi gr yẹn ó nìyẹn báyìí ẹgbẹ́ GRA náà nìyẹn. okay. so èyí tó wà lẹ́gbẹ́ GRA yẹn tá a bá ti fẹ́ bẹ̀rẹ̀ tá a bá ti fẹ́ ṣe tá a bá ṣe ń ṣiṣẹ́ lórí site yẹn màmá take picture yẹn màmá send ẹ̀ sí yín so ẹ̀ ní pọ́pọ̀ pẹ̀lú and then ẹ má lọ sí site yẹn tí mo bá ní kẹ́ lọ ẹ ti understand. <sighs> ẹ wò èmi ò lè fọkọ tó bá jẹ́ ti owó owó kì í ṣe problem ṣe rí eléyìí tẹ́ ń ṣe lọ́wọ́ yìí inú mi máa dùn tí n bá lè máa rí picture yẹn bẹ́ẹ̀ ṣe ń ṣe ó dẹ̀ máa pè é mi kí n máa lọ síbẹ̀ máa lè máa ṣe fídíò máa máa take pictures. Ah, ẹ ẹ ní problem ní problem ẹ trust me ẹ ní problem pẹ̀lú mi àríkẹ́ mọ̀ mi dáadáa ẹ ní problem pẹ̀lú mi tí n bá kàn sí ní kẹ́ lọ síbẹ̀ ẹ ní kẹ́ lọ síbẹ̀ ẹ má lọ síbẹ̀ lẹ́yìn ẹ má lọ síbẹ̀ ẹ ti understand ẹ̀yin ní kẹ́ má fọkọ̀ ẹ kàn follow ìṣọ́yàn tí mo sọ fún yín yẹn àjọ ah, ní problem mo ti gbọ́ yín torí lè tẹ ní ká má lọ síbẹ̀ ká má lọ síbẹ̀ ẹ ṣáà má fọkọ ẹ jọ nítorí ọ̀rọ̀ àríkẹ́ mọ̀ mí dáadáa ó mọ̀ mí dáadáa mi kì í mi kì í ṣe àlejò ẹ. ó dáa tẹ bá sọ pé nìfọkàn kò sí problem ẹ má wọrí inú mi dùn ẹ má wọrí nǹkan tẹ̀kọ́ máa ṣe fún mi sì ni pé ẹ bá mi send details yìí so my credit ń ṣe ti bọ́ thank you very much ẹ ṣé gan-an. ẹ̀ mọ́ mi ò rí ẹ̀ ó ti sẹ́ẹ̀dì ẹ̀ ó tó mélòó ó pọ̀ gan ó dà máa wò sí má bínú ìgbà tẹ́mi ò rí náà mo ṣe ní kí n pè máa wò sí má bínú máa wò. ẹ wo mo ti ń jáde ní ìfisà ìṣòfin náà. padà wá mi tọ́lá yín. ó ti ẹ̀ béèrè pé ilé tí mò ń bẹ̀gbọ́n ẹ̀ ṣe ń bo labàdé. But mom, I know you can do it. Ẹ máa ṣe now. Ẹ̀wọ̀n wọ́n ti send àwọn ìpínlẹ̀ ọ̀dọ̀ kankan sí wa tí mo fẹ́ ká jọ wò tán ní ká choose mo fẹ́ ká jọ wò yóò dà gan. Nítorí ọ̀dẹ kù. Má bọ̀ má bọ̀. Ẹ máa wò ó. Ah, eléyìí dá o. Wá wò ó. Eléyìí. Mọ́mí ẹ wò ẹ ah, wò eléyìí dá ẹrẹ́lẹ̀ ń pé blue ni kẹ́ ẹ wá lo yellow yẹn kẹ wá fi white sí àbí kẹmíìsì orange one. mommy please i will see you later. ẹjọ ṣé mi mo bí ọmọdé àbí wọ́n pààrọ̀ ẹmọ mi Eh, ẹ ó ń bá ẹ lọ á tó etí fọkànbalẹ̀ mi á mú nǹkan tó dáa fọ́mọ mi. a <laughs> á jẹun kù fọ́mọ mi o ọmọ mi jẹun mi á jẹun. sista mi ah, ẹ wo mo wà òkè o báwo ni ṣe rí gbogbo àwọn videos, tí mo sẹ́ǹsì yín mhm, ṣe rí bí iṣẹ́ ṣe ń lọ létòlétò mo dẹ̀ mọ̀ ń pé ẹ máa láì gbogbo iṣẹ́ tí mò ń ṣe báyìí ìwọ eh, eh. ẹ ní sùúrù iṣẹ́ yẹn ń lọ ó dẹ̀ ń fa bọ̀tẹ́yìn náà bá fẹ́ kó wà mọ́ fásità kẹ́ ẹ sẹ́ǹdì owó ni o owó nìkan ló kù báyìí tá a bá ti rówó iṣẹ́ á túbọ̀ máa tẹ̀síwájú ó yẹ kẹ́ mọ̀ pé mo mọ taste yín mo mọ̀ pé máa like everything tẹ́yìn bá ti sẹ́ǹd owó kò sí nǹkan tó fẹ́ máa fa delay lórí iṣẹ́ mọ́ ṣe ti gbọ́ ọ̀la sọ́túnla. So kò sí wàhálà o tẹ́ bá ti send owó lèmi náà máa fún ẹnjìníà lówó ṣe rí ibi tí ṣe dé yẹn mi ìfẹ́ ká dọ̀lẹ́ rárá mo fẹ́ ká tètè ṣe in the next two three months everything ti parí nǹkan tí mo rò nìyẹn o alright kò sí wàhálà màmá retí ọ̀la àbọ̀túnla àbí tó bá jọ̀la náà kò sí nǹkan tó bá jẹ́ bẹ́ẹ̀ ẹ lè jẹ́ kó ok ọ̀túnla ní ọ̀fìn no problem màmá expect ẹ̀ alright sees me i love you. I love you sis kẹ́ take care of you. o ṣe ti All right. màá bá yín sọ̀rọ̀ later. ó tún ti ó tún ti zẹ̀ jẹ́ kí n pa àwọn ladies yìí. ẹ ló jí màmá how far now ah ẹ wo mo bọ̀ lọ́dọ̀ yín sin kí wàá fún ẹ ní full gist ó máa zẹ̀ lọ́la sọ́túnla. irọ́ ló ní èké lọ́la àtọ́nijẹ́ abániwọ́rọ̀ máa hmm. rí dáadáa. ẹ bíi pé torí nǹkan tó sọ fún mi nípa ọ̀rọ̀ ẹnjìníà ni bá mi ṣàlàyé fún un. owó ẹ̀ fún nìkan ó bá jí ẹ fún nìkan náà Bánjí ọ̀bọ̀ jẹ́ pé àwa la mú wọ láì àwa la jẹ́ kó mọ bí bísínẹ́sì yìí ṣe lọ. Banjo wà contented pẹ̀lú nǹkan tá à ń fún mọ́ ó fẹ́ fowó kówó ẹ̀mẹ̀. Banji fẹ́ fowó kún owó àwa la disturb ara wa náà èmi lẹ́yìn nǹkan tó jẹ́ wípé ó ń ṣiṣẹ́ ju Banji lọ tó bá bẹ̀rẹ̀ iṣẹ́ pẹ̀lú wa ó máa ṣiṣẹ́ ju Banji lọ Banji ṣe máa ní kámṣẹ́ máa máa fowó kówó for what nítorí kíni èló là ń gbà. òun mi ń pe o mọ̀yàn tí ó lè bá wa ṣiṣẹ́ ìjù bó ṣe ń ṣe lọ. yes now o ṣe introduce ẹ sí wa. Ah, èmi wò pé torí pé bájí sì ṣèbọn sí o ti fẹ́ máa fọkọ̀ o ti fọkọ̀ big time big time. it's okay ah. wọ́n gan ṣọmọ kó fún mi. ṣọmọ kó máa ń ṣe mí yẹ ìwọ ni mo bá wíkí létò ìwẹ̀ni tó wà lẹ́gbẹ̀ẹ́ ó máa ń ṣe mí ó máa ń ṣe mí ó máa ń fọ́nbó ó máa ń fall ends mi kí ló ṣe é ṣọmọ pé the only problem tí mo máa ń ní pẹ̀lú ẹ̀ nìyẹn so ìwọ mọ̀yàn kan tó lè ṣiṣẹ́ ìbẹ́ta ó mọ èèyàn kan tá máa máa lò tó máa favour wa to máa pay wa tá máa rí more money ó sọ̀rọ̀ látọjọ́ yìí so tí Banji ò bá sọ nǹkan tó sọ fún ilé ìsìn wo máa ní sọ̀rọ̀ ó máa ń fọ́ǹbù gan-an ó mọ̀ pé torí kọ́ bá ní sí ní mi ò dé láìkẹ́ ó máa ń fọ́ǹbù. hello hello hello ẹ̀yin babes ẹ calm down ẹ má bínú ṣe ti gbọ́ ẹ calm down hmm. ẹ má ti conclude o bẹ́ẹ̀ ni ṣé mo pa mọ́ra wa tí wọn ò bá mọ̀ wá Ah, àmọ́ra wa wọ́n ní ẹni burú mọ̀ ẹni tó máa sọ fún lórí wa. the only person tó mọ̀ wá dáadáa òun náà ló máa ń jẹ kí ló wá dé ta fẹ́ gbé iṣẹ́ ẹ̀ kúrò lọ́wọ́ wa ta fẹ́ gbé lọ sọ́dọ̀ ẹlòmíì òun láṣẹ máa máa lò. so nǹkan tó ń ṣe láti fún wa sí ni pé ká continue láti máa lo banjẹ lọ kò jù bẹ́ẹ̀ yẹn lọ fi nítò ìgbà tí Banji bá ti gba gbogbo owó ta mí ẹjọ́ kí ló kù lẹ́ẹ̀gan ọ̀gbọ̀n táwa máa. àní kẹ́ má wọrí ṣebí bí pé ló bá sọ̀rọ̀ àbí wọ́n kọ́ ló bá sọ̀rọ̀ kó wá fèsì mi nàgbà tó rí ẹ̀ òyì. ó bẹ́tà o ó lọ́ọ́ mi mọ̀ ó máa bẹ́tà o. lẹ́yìn ìgbà kọ́kẹ́ ó ẹjọ́ ní mọ̀ bó ṣe máa bá sọ o. ìjálẹ̀ onílé bíbọ́ tí ẹ lẹ́yìn mọ́tò orúdò jẹ́ nǹkan ò fáwọn ó ṣàṣe gbogbo bí tí àfihàn yìí gbogbo ẹ mo ti take picture everything nice gan gbogbo bíbá iná. Ah, ah. so i take our pictures wà lè ó yà náà. kí bẹ́ẹ̀ yẹn kan lọ́ yà wá yà wá yá gbogbo. bẹ́ẹ̀ looking at it like wàá tún mú bíbá iná wọlé ìwọ ló ní ilé wọlé ìwọ ló ní ilé. má gbé mi mọ́ ọ má yà mí mọ́ ọ. ẹ fẹ́ mi náà. Sharing bed TV. Oh my God, this is beautiful. Oh. Ẹ jẹ́ ká wo ẹgbẹ́ yẹn. Oh ẹ jẹ́ ká wo ẹgbẹ́ dàpọ̀rí tiẹ̀ gan tún fẹ́ pé ju tiwa gan lọ mo ti rí gbogbo sórí bó tún lọ sí ah, ẹ̀yìn báyìí orí pé gbogbo ẹ̀. Ah, ah. inú ìpọ̀ o. ẹ̀lú sista mi ṣe wà ẹ wò ó dáadáa ni o ẹ kú ọjọ́ mẹ́ta sis báwo ni báa ẹ ṣáà rí gbogbo nǹkan tí mo sẹ́ǹsì yín mo fẹ́ ká tètè ṣe tiles yẹn kán dẹ̀ paint ẹ̀ kẹ́ dẹ̀ jẹ́ kí n mọ irú kọ́lọ̀ tẹ́ bá fẹ́ ọ̀kí ẹ wo ẹ stress mi mi ò lè máa ṣiṣẹ́ yín kẹ́ sọ fún mi pé ẹ stress mi ẹ wo ibi tó a bá dé yìí mo fẹ́ ká parí ẹ̀ kí n ya full picture everything kẹ́ ẹ rí kínú yín dùn ẹ wo ẹ̀yin ní kẹ́ send owó jàre mi ò ní problem. Oh. Oh, better. Oh, better. That's why I love you. I know you will do anything just to make that place okay. Ah, ẹ wo ẹ máa fi ti Démọ́lá lẹ̀ báyìí o, àlàáfíà ni Démọ́lá wà, ó wà òkè. Ẹ̀yin ni kí n béèrè pé ṣé stress ṣé ó pọ̀ jù ń bẹ̀ yẹn? Ẹ̀yà mo mọ̀ pé strong ṣá. So ìgbà wo lẹ máa wá send owó yẹn? Ah ẹ máa sẹ́ǹdẹ̀ lẹ́nìí ok kò sí problem mo ti gbọ́ in fact ibẹ̀ yẹn ni mo wà omi ò mọ̀ bóyá ẹ fẹ́ kí n tún fídíò ibẹ̀ kẹrẹ́ mi gan-an kò kí ń pọ̀ jù sísá mi ẹ̀yin lẹ́ni kínní yìí ẹ jẹ́ kí n máa dà sí yín fídíò kì í pọ̀ jù tẹ́ bá sọ pé kò ní no problem mm. ok mo ti gbọ́ màmá expect owó yẹn alright kẹ́yìn náà take care ara yẹn má stress ara yín you know I love you alright sis can you nice day bye bye ciao ciao. alákìsà yes ó tún ti zẹ̀ ah àti tún ti sanwó wọn bí wọn rewó ẹyin babes mo bọ̀ mi ò tí ì dé àwọn aná ẹni sìn ah ó yẹ kí n dẹ̀ lọ ṣe shopping oníkùmọ̀kùmọ̀ onímọ̀kùmọ̀kù irọ́ ló ní èké lọ́la àtọ́nijẹ́ abániwọ̀ràn bá a rí dá eléte olùyà alákìsà tó ń jó lóru ilẹ̀ fẹ́ mọ́ alákìsà tó ń jó lóru ilẹ̀ fẹ́ mọ́ òjálé onílé bíbó tí ẹlẹ́yìn mọ́tò orúdò jẹ́ nǹkan ò fáwo baálé jẹ́ bọ̀ọ̀nà jẹ́ bẹ́ẹ̀ bí jẹ́ fọ́ọ̀bì fọ́ràn òpònú. alápárùtù má jẹun èpè sanra má yẹ kégbọ̀n ọ̀ṣùgbùdù. alápárùtù má jẹun èpè sanra má yẹ kégbọ̀n ọ̀ṣùgbùdù alápárùtù. má dán bí ẹ̀yìn gìtá kò jẹun èpè sanra má yẹ kẹ́ bọ̀m̀bọ̀ ṣúgúdú. alápárùtù. má gbá bí epo ṣùn bí ọ̀rá gbá bí epo ṣùn. mo fẹ́ bí ẹ for the last time sọ fún mi between me and you ìbolo tí róòtò náà asin ìbolo tí róòtò fi ń ṣe yàfùnyàfùn dá mi lóhùn bóyá mò ń fún ẹ lówó látòjú oorun ni kò yé mi àbí lójú àlá ni mo ti ń fún ẹ torí mi you understand níbo ló ti rówó. but babe why to ṣe ń stress ara oh really. no ṣé bí mo ṣe ń look good o oh, like ẹ. no i'm doing all this for you now. ee eh, eh, eh, má gbé mi mọ́ra olúgudo olúgudo kò kàn mí ṣá nǹkan tó bá bẹ́lẹ̀ rìn kò dá mi lóhùn níbo ló ti rówó tó ń ná. àmì ṣé òun ṣe bí kẹ̀ lórí irọ́ ni ibo ló ti lówó ni mo bèrè lọ́wọ́ ẹ̀. ṣó ti wá le yìí ni ah ó dẹ̀ take it easy Sister, mi ń send owó sí mi wọ́n ní kí n bá wọn kọ́lé wọ́n dẹ̀ ti fún mọ́mí lówó already kó máa bá wọn kọ́lé mo dẹ̀ rò pé à ní ìdílé méjì mo dẹ̀ náwó mo fowó ló good. ẹ gbà mí mo fọ o ah tọ́lá ni mo fọ́ fún ẹ o sista ẹ wọ́n send láti abroad kó bá wọn fi kọ́lé all because wọ́n ti send owó sí mọ́mí mọ́mí nǹkan tiwọn tọ̀dọ̀ tiẹ̀ ò kọ́ èèyàn burúkú ni ẹ o so ibẹ̀ ló ti rọ́ tó ń ná tó ń ṣe bí ọlọ́ba òun ṣẹ́ńtẹ́ kíyàn jírí dùn òun ṣẹ́ńtẹ́ kíyàn jírí òun mọ̀ bíyà ẹni ẹlẹ́ni inú tútù tó wà tó tún máa làágùn inú ibẹ̀ ló ti mọ́wọ́ yẹn tó ń sẹ̀ǹdẹ̀ sí wọ kó bá wọn fi kọ́lé. ṣèbó wà mi ni kò ṣàǹṣòwò ẹ owó sista mi ni mo oh. lè ná yẹ owó wọn. ṣèbó wà ẹ ni eh. o lè báyé àǹtí ẹ jẹ. mi báyé wọn jẹ. dá mi lóhùn ẹ lè má gbọ́ wọn aráàlú òyìnbó mọ́ra wọ́n sẹ̀dọ̀ sí kẹ́ wọn fi kọ́lé ẹ máa nígbà tí ń kọ́lé yẹn àṣẹ lórí irọ́ ni ẹ máa lọ mú píṣọ̀ lé mi ẹ máa máa ṣàdẹ̀ wọn àǹtí mi ibi tí mo bá rẹ yín dé nìyẹn àǹtí mi ilé tí mo kọ́ fún yín nìyẹn ẹ tó jọ ọmọ ìyá ẹ nìyẹn o ọmọ ìyá ẹ mo bà bẹ́ẹ̀ ìyẹn ni pé tèmi náà bá dẹ lókòwò pé ókè o at the end of the day o afẹ́ra wa sílé o gbowó o lọ sí ẹ lọ sí ẹ kí náà ti pè supermarket kan o pé òyàwó mi jókòó bẹ́ẹ̀ o wàá jẹ gbárùn-ún bébì mi ò lè jẹ gbáhùn màá mọ̀ pé ọkọ mi ló dá mi lóko bọ eléyìí owó àǹtí mi ni jẹ́ kí n ná owó àǹtí mi ni nà ó dẹ̀ ń kẹ́ ẹ lára ṣówó ẹ ni. bó ṣe ń ba ayé àti ẹ̀jẹ̀ báyìí o lè ba ayé mi jẹ́ ló ń sọ fún mi yẹn dá mi lóhùn ṣọlá fẹ́ gbọ́ tèmi kó tó ba ayé mi jẹ́ o máa fún ní space as in máa lọ àìra later babe kò tí ì le tó yìí náà ó dẹ̀ take it easy owó láyọ̀ later. kó bá mọ̀ pé ó ti le ju báyìí lọ máa rí ẹ later wá máa lọ má kì í ṣe kan tí ò dáa o má jẹ́ kí n ṣe kan tí ò dáa mi ò nínú ẹ̀ tètò but wọ́n máa fi ṣe ẹ̀ ò ní láìkẹ́. kù dé take it jẹ́ ká ṣètò ọ̀rọ̀ yìí náà ṣe ló wà tí mi ní. tọ́lání má bàyé mi jẹ́ mo ṣe ń bàyé ẹ̀gbọ́n ẹ̀jẹ̀ lọ́wọ́lọ́wọ́ fún mi space. dá mi lóhùn. I said I'm sorry. mo ní I will get back to you máa lọ ná. màá ṣe nǹkan tó láìkì o màá ṣe nǹkan tó láìkì o bíbọn ni kò má bínú. ma ọ̀dà I'll call you on phone. má pẹ́ later. bọ́wá lè ṣètò ọ̀rọ̀ yìí náà. later thing. ṣe ti gbọ́. wọ́n ní kò má bínú. wọ́n ní kò má lọ́nà èèyàn sẹ́ǹdì ọ̀sẹ̀ tó wà náà tútù tó ń làágùn. bí orí bí tára lóyìnbó ti wà tó wà lóò tútù tó tún máa làágùn tó máa ń ṣẹ́ lọ́wọ́ ẹ̀yin lẹ́ ń báyé wọn jẹ́ tó bá yánsì very soon á bẹ̀rẹ̀ sí máa ṣàgùn sí kó má wálé mọ́. Ah, ẹ gbà mí imú mà ní ká o kò jẹ́ ká gbóhùn àṣebi rárá àti rárá tọ̀la ni ó ń ba ayé ẹ̀gbọ́n ẹ̀ jẹ́ ẹni lẹ́yìn tó wà náà tútù. Demola, so you can do all this to me. Ah. Mm. Adémọ́lá ah hmm. pẹ̀lú hmm. gbogbo nǹkan tí mo ti ṣe. ta ló mọ̀ mi. olúwadémiládé ọkọ mi ọmọ ọlá. yes marama. báwo ni gbogbo nǹkan. adúpẹ́. ò ṣe ọlọ́run á bá mi wà pẹ̀lú ẹ̀ jọ torí ọlọ́run ṣàánú mi bá mi pe tọ́lá ni. Ah. kí ló tún ṣẹlẹ̀. láti bí ijọ́ mẹ́ta ẹkún ni ṣáá mo béèrè béèrè béèrè kò dá mi lóhùn o kó tó fẹkún ṣe rẹ̀ léṣe sí mi lọ́rùn ó sì rí pé àjù náà lọ. ṣàánú mi á dàwọ̀ lóhùn kò dá mi lóhùn kò sí tí mi ti fi rọ̀ tán. kò dáhùn kò dáhùn sẹ́ẹ̀ ìwọ náà mo lè bẹ ẹ bá mi pè é jọ ọkọ mi jọ torí ọlọ́run ọ̀rẹ́ ò ní dojúrú ṣàánú mi. ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ ẹ fi tọ́lá nílẹ̀ fún mi torí tí má níbi kí n pè é sìn báyìí máa late mo dẹ̀ ti pẹ́ ti pẹ́ díẹ̀ mo ń lọ bí iṣẹ́ ń sìn mo ń kánjú gan lẹ pè mí mo sáré pè kọ́ yẹn so yẹ kí n dé èmi máa pè má bà sọ̀rọ̀ ṣe ti gbọ́. ọ̀dà ẹ bá mi pè tó bá ti jẹ́wọ́ fún wọn kó jẹ́ kí èmi mọ ohun tó ń ṣe jọ ṣàánú mi. ẹ fọkàn ara yín balẹ̀ má wọrin ẹ fi ẹ fi tọ́lá nílẹ̀ bí mẹ́tìn a máa jọ sọ̀rọ̀ ẹ̀gbọ́n sábúrò ẹ má wọrin ọ̀rọ̀ ẹ̀ má yes ma. o ṣe ọkọ mi màá máa dúró de èrèsí ẹ o o ṣe mo dúpẹ́ ọlọ́run àbá mi wà pẹ̀lú ẹ ò ní ṣìṣe o ò ní dààmú o o ṣe ọkọ mi. sísítà ẹ dúpẹ́. tọ́lání kí ló ṣe ẹ́ ò dẹ̀ sọ̀rọ̀. kò sí nǹkan kan mo wà ókè. kí ló ṣẹlẹ̀ ṣó lókè mi lẹ́yìn mi ni. sísítà mi Démọ́lá ni o Démọ́lá ni. and what about him. ìwọ Démọ́lá ṣe mú wọn ṣe mọ́. Oh. Démọ́lá ló mú wọn fẹ́ mi mo. oh my God sorry pẹ̀lẹ́ pẹ̀lẹ́ calm down tí ẹ kọ́kọ́ calm down náà ní sùúrù mi ò láì kẹ́kún tó ń sìn calm down ṣùgbọ́n I know it's um, it's really sad but take it easy. ọkùnrin ah relationship tó ti ń build for a long time wálé dé jẹ́ ẹ lẹ̀. Tọ́lá ni ìṣòro ara nǹkan ti máa ń sọ fún ẹ nǹkan tí máa ń sọ lọ́rọ̀ àwọn ọkùnrin lélẹ́yìí o wọ́n sọ fún mi pé ọ̀rọ̀ ọkùnrin kò ṣeé kó sójú kan fifty fifty game ni wọ́n máa wo èèyàn máa ń ṣe bíi pé eléyìí jẹ́ eléyìí ò jẹ́ ni but you never listen wọ́n náà imagine gbà tó ń sọ fún mi gbà yẹn pé size tó ń bá mi ṣe kémi jẹ́ kí boyfriend ẹ wá ṣe supervisor ọ̀bẹ ṣé wọn náà rí ibi tó padà jẹ́ ẹ sí báyìí tí mo sọ fún mi gbà yẹn pé mi ò fẹ́ kí anybody gbọ́ not to talk about him. ẹ wo sister mi fọwọ́ létí my hair fọwọ́ létí Demola Demola really hurt me hurt me gan ni. máa wo tí bá san nǹkan fún ẹ mo fẹ́ fi surprise fún ẹ ni mi ò fẹ́ sọ fún ẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ but as it is jẹ́ kí n wá ṣàlàyé fún ẹ tí n bá sọ fún ẹ pé size tó ń bá mi ṣe yẹn pé èmi kọ́ ni mo ní o mo fẹ́ fi surprise wedding gift fẹ́yìn méjèèjì sísá no mi ò gbọ́ nǹkan tẹ́ sọ kí lẹ yes. ẹ fẹ́ ilé ìjìsọ̀ wẹ́ẹ́ ah, tọ́lá ni kí ló ṣẹlẹ̀ kí ló ṣe é. Ah, ayé mi tèmi ti bàjẹ́

mi ò tún rí ilé kan láyé mi wọ́n ah, ah, ah, what's wrong? Aunty, kí you ṣẹlẹ̀? Eh? Oh. ṣé pé kò sọmọ ìyá mọ́ ẹni agójú òkùnlé ò jẹ̀nà àgbà. Aunty, are you okay? Aunty, what's wrong? Aunty. Mọ́mì, mọ́mì, àṣé lóòótọ́ ló wé àwọn àgbà tó ní ẹni abínibí ń dání, Tọ́lá ní. Kọ́lá ní ọmọ ìyá mi ọmọ bàbá mi ẹ̀jẹ̀ kan náà ó ṣe eléyìí tó tó báyìí fún mi tán èmi ń fi ara yílẹ̀ mò ń ṣe iṣẹ́ day and night níbí báyìí mò ń kó oúnjẹ sílé tọ́lá ní kó owó tèmi ó ń squander ó ń nà dànù tó bá yẹ pẹ́rẹ́ ìta ẹ̀hàn tí mi ò mọ̀ rí ló ṣeré lé fún mi a máa máa rojọ́ máa níta lẹ́fẹ̀ẹ́ jọ́sùn tọ́lá ní tọ́lá ní ẹ̀jẹ̀ tèmi. olúwa dèmi ládé má bínú ọkọ mi ẹ wo ẹ má bẹ̀ mí ẹ má bẹ̀ mí ẹ má bẹ̀ mí ẹ má bẹ̀ mí ẹ má bẹ̀ mí ẹ̀yẹ́rẹ́ yàn tọ́lá ni ẹ má pè fún mi mọ́ ẹ má pè mí mọ́ o. ẹ kí wàá ní ká ṣe báyìí àṣà ni lọmọ olúkú pa fẹ́ kùn jẹ ẹ ìwọ náà kó kù díẹ̀ èmi nìyá ẹ̀yin méje mo bí yín nígbà tẹ́ fi máa máa sọ pé ẹjọ́ ń fowó ránṣẹ́ síra yín kó máa ẹ̀bẹ́ ẹ kọ́lé kó o jẹ́ kí n gbọ́ ṣé bí mi mo bí ẹ̀yin méjèèjì ètò oníkèmí bẹ́ẹ̀ ṣe ó kúri pé mi ò ṣe nǹkan kan tó dáa ni mo ṣe fún ẹ. bẹ́ẹ̀ ni ń jèrè omi wo ni wọ́n ń bì lójú pẹ̀lẹ̀pẹ̀ kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹn ọkọ mi má bínú ó kúkú rí i pé àjù báyìí náà ni àdé nílò ọmọ burúkú fẹ́ kó bàjẹ́ ṣàánú mi ọkọ mi èmi ni mo ṣẹ̀ ẹ́ fi yá mi jùbọ́ ẹ má jẹ́ kọ́ta yọ̀ wá. ẹ wí ibi tá a dé yìí ẹ ká ẹ ká gé kọ́ńtà e kò máa lọ́nà tiẹ̀. Démiládé Démiládé. gbà pé ó yẹ kó pa fóònù lórí. ẹ bá mi pè wọ́n padà jésù ni ẹ bá mi pè wọ́n padà. nǹkan tí ò ṣẹlẹ̀ láyé kò ṣẹlẹ̀ rí ọmọ tí mo bí pa fóònù mi létí. jésù ni ẹ bá mi pè wọ́n. àkọlẹ yọrọ lórí tó wá fàmì àwọn ẹbí yẹn ti. jésù ni sísá mi ẹ jọ jésù ni. kò gbé kò gbé kò dẹ̀ gbé. ti bàjẹ́ ṣe mọ̀ pé amúnibù ni ẹran ọ̀bí yẹn ni ẹ nígbà tí mò ń bèè lọ́wọ́ ẹ tó ń gbé jìká sí mi tó ń ṣe fùrùkọ́kọ́ fùrùkọ́kọ́ fùrùkọ́kọ́ ìgbà bóyá o ní òkè míì lẹ́yìn mi mò ń bi ẹ́ pé bolo ti rówó tó fi ń ra mọ́tò bolo ti rówó tó fi ń ra gbogbo àwọn àkísà tó ń wọ̀ yìí onímọ̀ èmi ò já sí ṣé mo já sábà bí mi ò já sí ọmọ tí mo fi inú mi bí tí ò wojú mi rí ó jẹ́ kọ́mọ mi pa fóònù mi létí ṣé o ti rí gbogbo àwọn ọmọ àwọn ọmọ ọ̀dánù àwọn ọmọ rádaràda tó ń bá rìn mo ń bí ẹ pé ló ti rí wọn ò ń bú mi àbí bẹ́ẹ̀ kọ́ ìwọ ọmọ tí mo kọ́ ní ọ̀nà gbàgbọ́ tí mo fẹ́ sìn ẹ́ lọ́nà gbàgbọ́ ládùúgbà àdúrà tá à ń gba inú lẹ́yìn ládùúgbà ṣe ń ka báíbù ṣé o ti rí tó sọ̀rọ̀ ẹ̀dá báyìí ṣé o ti rí o jẹ́ kọ́mọ mi pa fóònù mi létí ṣé o ti rí aṣọ owó ọmọ mi lòún ná kí ni ìṣòro ẹ̀ gangan gangan ẹ kí ni ìṣòro ẹ ọmọ ọlọ́mọ ń ṣe wàhálà ó fún ẹ ló kó bá ń kọ́lé èmi dẹ̀ ń kọ́ ètò ní kí n kọ́ màá tún máa ní kó wá wò ó àbí wàá gbádùn mi sórí àti fóònù àti mọ́tò èmi ò fún ẹ kankan mọ́ owó ọmọ mi ló kù fìrà mò ń lọ bá mi ò kì í ṣe ọmọ dáadáa ò kì í ṣe ọmọ dáadáa wàá dẹ̀ gbádùn mi iṣẹ́ èṣù ni èṣù eléṣù àjọkò jẹ́jẹ́ ẹ lọ máa ní iṣẹ́ èṣù ni o àmọ́ ẹ̀yin ò kì í wò pé ilẹ̀ ń tọ́ èṣù kí lẹ lọ ń tọ́ èṣù fún kí ni wọ́n wá wá dé ọmú èṣù tó fi ń fọwọ́ kàn án wàá gbádùn. ọ̀rẹ́ náà jí mi ọ̀rẹ́. kò ṣàyè wá kò sì níyàn kò sí ẹbí àti rárá abínibí ọmọ ìyá ni òyàn rẹ. báwo ni mọ́mí ṣe máa gba fóònù lọ́wọ́ ẹ̀ láì ṣọmọdé ẹ́ àbí. wọ́n ti gbà á o. ó ṣọmọ kékeré náà. ó yá jẹ́ kí n bọ́ọ̀sì tẹ̀ fóònù kan kọ́nà gbà lọ́wọ́ ẹ o wọ́n ti gba kí mọ́tò lọ́wọ́ ẹ bó ṣe wà. Ah, ah. wọ́n mi tún gba kí mọ́tò lọ́wọ́ ẹ. wò ó ká ní wọ́n mọ̀ pé fóònù gan ṣì wà lọ́wọ́ mi wọ́n máa gbà lọ́wọ́ mi ah. mo wá ìdẹ fún wọn ni. pẹ̀lẹ́ ló gbé débi. ọ̀kadà yín o gidi. ó mì pé mọ́mí ò take it easy pẹ̀lú ẹ̀ rárá. Hm. ọ̀hún take it easy o ẹ wò ó ṣe mọ̀ pé mo dẹ̀ sọ̀rọ̀ ìka tó bẹ̀rẹ̀ pé ṣé kò ní lẹ́yìn Hmm. ṣo fẹ́ gbọ́ a máa wá solution sí ni o ṣo wá rí ní àsìkò yìí o máa ní láti sọ níta rẹ fún mọ́mí bẹ́ẹ̀ kí n sọ mí ìtara mi fún mọ́mí that's the only solution. completely yes yes yes. Mm -hmm. èyí ò bá dá ọpẹ́ ló ń jẹrẹ ọba tó dá mi sí ìdòwòlé o lọ màṣálẹ mi fún àná yìí ní nǹkan báyìí ni o. Ah, mọ́mì ẹ rà mà. Démọ́lá. Mà á kúrọ̀lẹ́ mà. Báwo ni ọkọ mi? Àlàáfíà mà. Kúrọ̀lẹ́. Yes mà. Démọ́lá. Mà ẹ mo mọ̀ pàtẹ́ fẹ́ sọ mo wá rí ọ̀rẹ́ mi nì bọ̀ mo gbé mọ́tò mi sí car wash tó wà lọ́kàn yẹn kí wọ́n lè bá mi fọ̀ so mo ti rí ṣetán pẹ̀lú òun kí n lọ gbé mọ́tò mi ni mo fi jáde tí mo fi rí yín sìn. ẹ ọkàn mi balẹ̀ àmọ́ lágbára ọlọ́run ìwọ náà ní nǹkan tó jù báyìí lọ lágbára lọ́wọ́ ọlọ́run wà kàn tó jù báyìí lọ àtàwọn tèmi náà. àmì lágbára ọlọ́run mo ó ṣe mí o. ah mọ́mì mi ò tún bẹ́ẹ̀ o kí ni mo ṣe. kí ni ìwọ àti Tọ́lá ní ìbá àfàpọ̀ tó fi di tó fi sá fún tó tiẹ̀ ronú pé kó wá fẹjọ́ sùn mi ó ṣàmọ̀ pé mi nìyá ẹ̀ mo dẹ̀ mọ̀ yín pọ̀ ẹ má bínú mọ́ ṣe rí láàárín èmi àti Tọ́lání. bẹ́ẹ̀ni. because mo kàn déédéé rí tó náwó yàfùnyàfùn Tọ́lání ibo ló ti rówó ẹ òun fẹ́ look good fún mi òun fẹ́ máa look nice mm, mm, mm. ibo ló ti rówó mo pè é kò dá mi lóhùn lẹ́tà àgbà tí wọ́n á sọ di wàhálà mọ́ lọ́wọ́ ló wá ṣe ìjẹ́wọ́ fún pé àti òun ló fowó ṣọwọ́ o láti ìlú òyìnbó kó bá wọn fi kọ́lé so ilé tí wọ́n bá wọn kọ́ dà ó lóun ò kọ́lé oh, o kàn mọ yẹn ará òyìnbó fowó ṣọwọ́ sí ẹ ẹni tó wà ní òtútù tó ń faṣẹ́ ó wá mọ́wọ́ yẹn ó ná jẹ ẹ mọ̀ gẹ́gẹ́ bí èmi ṣe jẹ́ nǹkan tí yóò ṣe wọ́n ti tààgẹ̀ mọ́ràn lára ní ìwé ẹni ó ti ṣe gbá ó ti ṣàwo èmi tí mi rẹ̀ mọ́ títí mi mú sìgá nígbà tó máa ti pé àwọn àjọ ń náwó yẹn á di pé nǹkan mi mo dé advice ẹ̀ kò gbọ́ mo dẹ̀ ń kó fún mi ní fásí. very very ọkọ mi Ọlọ́run á bá mi wà pẹ̀lú ẹ̀. àmín mà. ṣé orí bó ṣe rí gan-an ló ṣe sọ yẹn àwọn yorùbá wa bọ̀ wọ́n sọ pé níta láìmọ̀ kan fi ń ṣeré òun ló pọ̀ jù owó tẹ́gbọ́n ẹ̀ fi ránṣẹ́ sí ó ní kó má jẹ́ kémi mọ̀ kó máa bá ń kọ́lé ojú ò mọ̀ pọ̀ gangan nìyẹn kọ́lé yẹn tó fẹ́ fún bẹ́ẹ̀ ni ó fẹ́ ní kóhun àtẹni tó bá fẹ́ kán máa gbé bẹ̀ ó dẹ̀ bàná owó yẹn. èkó táláì mọ̀kànmọ̀ kan fi ń ṣe rẹ̀ ló pọ̀ bẹ́ẹ̀ ni ta ló wá kó bá rẹ̀ ń sìn ó kó bá rẹ̀ ní. má bínú ọkọ mi torí wípé èmi mo bí mo bí ẹ̀gbọ́n ẹ̀ náà kò dẹ̀ sí ní tí mo fẹ́ ṣe sọ̀rọ̀ yìí ó ti ṣèyàn ó ti ṣe ó dẹ̀ ti regret gbogbo action ẹ̀ ìjọ ọkọ mi mo ti gbọ́ tí ẹ bá mi sọ̀rọ̀ yẹn rere ẹ kún mọ̀ pé ilé ire náà ti gbé mi náà ilé ire náà ti tọ́ mi irú lèmi náà ṣe ń fún rere sí i ọmọ dáadáa ni ọlọ́run àwa pẹ̀lú ẹ ó ṣe mo dúpẹ́ irú yín irú yín ṣọ̀wọ́n ń gbòòrò pé ọmọbìnrin náwó ó wá ń kọ́ṣọ̀nà ẹ̀ ní àá máa ní kó lọ kó wá káwọn jọ máa náà ni. ìwòsàn. ẹ temi tèmi ti dáa kí n sọ ah ẹ ah ah ah ẹ ah, ah. wo ẹni tí ó mọ wá àyín ọ̀rẹ́ rẹ àwọn yóò sọ̀rọ̀ èèyàn ọ emi ah, rẹ́kùn wo kódà bẹ́ẹ̀ yẹn bá bẹ́kún wọlé mi yọ bẹ́ẹ̀rín ni ara àtàrọ̀ máa rẹ́rú ah mọ́ sọ́kò ẹ̀kún bò àrè òṣèlú mọ́fìsì hàn ṣe rí èmi àtẹ̀gbọ́n mi ni a ní gbólóhùn àsọ lótìítọ́ mo hùwà mo jẹ̀bi mo mọ̀ wípé mo ti jẹ̀bi àmọ́ látìgbà tọ́rọ̀ ti wá ṣẹlẹ̀ kò fẹ́ rí mímí látàn rárá ṣe rí nǹkan tí mo fẹ́ kẹ́ bá mi ṣe ni wípé mo fẹ́ kẹ́ bá mi ṣe kó yọ́nú sí mi kó dáríjì mi pátápátá tí n bá ń pè báyìí lọ́wọ́ kan kó máa gbé fún ṣe wá rí mọ́ èmi nìkan ló má bá sọ mi ò fẹ́ kó bá mọ́ èmi sọ̀rọ̀ mọ́ èmi nìkan ni mo fẹ́ kó máa bá sọ̀rọ̀ tí n bá ṣe ń pè báyìí tí n bá pè lẹ́ẹ̀kan báyìí kò kó máa dá mi lóhùn gbogbo nǹkan tí n bá ti sọ báyìí òun ni kó máa gbọ́. Hmm, ọ̀kàrẹ̀ ọ̀kàrẹ̀ wọ́n ní ilá lélẹ́kọ̀ọ́ èèyàn lè ní gbòòrò abẹ̀mí èèyàn tí mo ló burú jù tí mo lé èèyàn lè ní gbòòrò abẹ̀mí ni ajẹ̀bí mọ́mọ́ àwọn kan wà tó jẹ́ pé ajẹ̀bí mọ́mọ́ ni wọ́n àwọn sì mogun ọjà lónìí wọ́n jẹ̀bi wọ́n sì tún máa múra kankan lórí ẹ̀bi ṣùgbọ́n wọ́n mọ̀ pé ó jẹ̀bi ẹ̀gbọ́n rẹ̀ Mm-hmm. o sì bẹ́ẹ̀. bẹ́ẹ̀ mo bẹ̀ ó lóun ò gbọ́. kí ni jẹ bẹ́ẹ̀ ta ni ìjọ máa pinnu níwájú kò gbọ́ bò <laughs> ah! kí ni jẹ́ kò gbọ́ bó fọkàn rẹ balẹ̀ nínú ọ̀rọ̀ tó sọ ó ní ọ̀fẹ́ kó gbé ìpèyà rẹ mọ́ rárá ṣùgbọ́n tí ẹnì kan máa gbọ́ kò kòkó báyìí láàárín afárá di tí kí mo sọ fún ọ wọn ní òní ẹsẹ̀ gírí ọ̀lẹ́ ẹsẹ̀ gírí ilé ní ẹ̀ ń tí ń tẹ̀ ọ̀rọ̀ tó báyìí wọ́n náà rẹ̀ ń rẹ̀ kò ní gbé yọ bẹ̀rẹ̀ sí ma ṣùgbọ́n kẹ́lẹ́ kan wá ni ìbá bá gbọ́n lé ọkọ báyìí àtọmọ gbọ́n lé aládìrìnà àwa náà wà lọ àyíkọ́rọ́ àyípa ìdá ọ wà lọ nọ́mbà ẹlòmíì mm-hmm. ọgbọ́n torí tó bá ti fi nọ́mbà ẹlòmíì pè báyìí tó bá ti lè ṣe ẹ̀ lò ó tó ti gbó rẹ báyìí mm. ah! ọtọ iná jó ah, hmm. iná ti mọ láti ìgbà náà tó bá ti lè gbó rẹ pẹ́sẹ́ báyìí títí tó ti gbó rẹ báyìí lọ́ba tán kò sí ah. gbàkigbà tó bá gbó rẹ báyìí náà rẹ ọmọ ẹ̀dùn rẹ yóò tó wá fẹ́ràn rẹ ju tàtẹ̀ wá lọ sọgbọ́n kò ní dààmú kò ní sẹ̀mí ẹ gbogbo ohun tó ti rújú tẹ́lẹ̀ ni ò bá rújú mọ́ ó ah, kó àlejò jàre ah, ah. bóò ni. ṣé ìwọ tún ìwọ tún lálejò àlejò bí báwo. <laughs> so ó yà wọ́n. ọ̀rẹ́ mi dúró dún ah ah let's not forget ọ̀rọ̀ tí mò ń bá ìsọnù ilé. ṣé o fẹ́ gbọ́ tèmi ìwọ náà gbọ́ nǹkan tó ń sọ ọ̀rọ̀ tó ń bá mi sọnù ilé kí lè tó ṣe báyìí sọ fún mi ó bá mi sọ̀rọ̀ nu ilé mi ò fún ẹ lésì àbí mi ò dẹ́ lóhùn ó wá wò pé ìtàlọ́ yẹ ti bá mi sọ so ìta yẹn mo ti máa fún ẹ lésì mo ti má yẹ kí n tọ́ yẹn a ní ìkọ́tọ́ mọ́ ṣe ò dáa mẹ́nu kúrò ń bẹ̀. mo mọ ó ti bẹ̀bẹ̀ ó ti bẹ̀ mí ó dẹ̀ ní kí n bá òun bẹ̀. ok ó ti bẹ̀bẹ̀ o dẹ̀ ti bẹ̀wọ́ hmm. ó wá ní kí wọ́n ṣe kíni kí wọ́n bẹ̀ mí tí wọ́n bá dẹ̀ bẹ̀ mí màá gbọ́ ṣé kí n má tàn yẹn kí n má tàn yẹn ra kí n gbé ẹ débẹ̀ wàhálà mi ò ní gbọ́ o ò lè bá mi sọ̀rọ̀ tì but inú mi ni màá ṣe ìwọ náà imagine now ẹ̀yin èèyàn kílẹ̀ tẹ máa ń ronú báyìí ẹ máa ń ronú bíntín láàrin èmi àti ẹ̀ ṣé nǹkan tó ṣe dáa ẹni lẹ́ni wà ní òtútù bóyá twelve hours ló ń fà bóyá fourteen hours ló ń fà kó tó rówó yẹn kó jọ ní òtútù kò máa ṣe kàn tó easy ó wá sẹ́ǹdẹ̀ sí àbúrò ẹ̀ ọmọ ìyá ọmọ bàbá kó bá òun kọ́lé ìwọ wá mówó yẹn òun ṣe yàfùnyàfùn ó nà jẹ kò kọ́lé kankan kò kọ́lé kò ralẹ̀ o ó kàn mówó yẹn ó nà jẹ ṣé yẹn ló wá ṣe nǹkan tó dáa kò ṣiṣẹ́ yahoo boy ó ṣiṣẹ́ yahoo girl ni èmi ò pé yahoo girl tún ti wà. ẹ máa gbọ́ ó ti bẹ̀ mí pé kí n bá òun bẹ̀ ẹ́ ó wá fẹ́ kó o dáríjì òun. èèyàn omi àti ẹ̀jẹ̀ ló ràn ń vèèni wá tó bá jẹ́ wọ̀ ni ńkọ́. Ah! irú wọn ló máa ń sára ìlú òyìnbó mọ́ òun wọn a máa lọ wáájò káàkiri pé kó má lè wálé kó gbàgbé gbowó tó ti ná kó dá là ń sọ ó dáa mo ti gbọ́ nǹkan tó sọ tí bá máa dáríjì máa jẹ́ kó mọ̀ ìyẹn tó bá tó time máa sọ fún ẹ kó tí tó o máa wọlé kí n ó ṣe yàgò ìfàlàfolò. tí fọ̀tọ́lá ni hmm, àbúrò mi. ẹ wọ ẹ ṣé mo dúpẹ́ mo ti rọ̀wọ̀ yín o ọlọ́wọ́n á dẹ̀ túbọ̀ máa bò yín láṣìírí ẹ má gbàgbé owó tí mo sọ pé mo ṣì ní ìdò ṣe ti gbọ́ jọ nítorí ọlọ́run. láti wá di gbogbo ìgbà ìwà àtọpẹ́ ìṣáá náà you know i love you very much and i will do more for you tọ́lọ́mọba permit me èwo ni kí n má dúpẹ́ ẹ jẹ́ kí n dúpẹ́ mo ń dúpẹ́ yẹn mo dẹ̀ tún bẹ̀yìn kẹ́ lè tètè bá mi send owó yẹn ni ẹ́n sis mi sis mi tó ṣùọ́ ọlọ́run á máa bò yín láṣìírí. èmi ń jáde lọ ta ló ń bá àròjọ ah. lórí. mọ́mì ọmọ yìí ni sista mi. Oh, mọ́mì náà fẹ́ bá yín sọ̀rọ̀. mọ́mì báwo yóò bá mọ́mì sọ̀rọ̀ jàre mo bá sọ̀rọ̀ lọ́wọ́ fún sọ́wọ́ lẹ́sítọ̀. okay. ẹ ló ọkọ mi. mọ́mí kọ dáàdi ẹ̀ nù. olúwadémiládé ẹ́. kí ló network ló máa já. wọ́n ló lùzò ẹni tí mo fẹ́ sẹ́ndì kan sẹ́ẹ̀tì rẹ̀ tó ń sọ pé mo kò fẹ́ bá mọ́mí sọ ọ máa gba lẹ́tà nínú ìrọ̀ yìí. Demilade perform mọ́mí létí. mọ́mí network ni. Demilade perform mọ́mí létí. mọ́mí network ló máa. gbẹ́nu ẹ̀ sọ̀rọ̀ jèrè. sórí ilé ayé àbó rí i mọ́mí ó lè jẹ́ sórí ilé máa fọ́ ẹlẹ́nu ló máa fọ́ etí ẹ ṣé o ti rí ilé ayé ẹ ọmọ mi ń pa fóònù mọ́ mi létí kò bẹ́ẹ̀ mi sọ̀rọ̀ ó ń bàwọ̀ sọ̀rọ̀ tọ́lá ní kí ni mo ṣe fún ẹ. fún mi nẹ́tíwọ̀kì ni nẹ́tíwọ̀kì ni ó dẹ̀ ṣó nǹkan máa pè yín padà nẹ́tíwọ̀kì àbí kọ́ fẹ́ ṣe nǹkan kan ó dá mi lójú nǹkan máa pè yín padà. kí ni mo lè ṣe fún Dèmíládé tó fi pa fóònù mọ́ mi létí. Ah ó rí pé mi lè wá pàtí mi ó yà mí lẹ́nu because ó mọ̀ mo rò pé ìwọ ìwọ tó jẹ́ pé <laughs> pàtí kan ìgboro kan ni ní ìwà rí ẹ ní pàtí tèmi àti ẹjọ́ plan ó mọ̀ wípé <laughs> mo like láti máa lọ sí pàtí. ẹ̀hẹ̀ náà ah, mo náà mo wò pé tí ò bá ń ṣe nǹkan tó dé tó ní kán wá rí o. kí ló ṣẹlẹ̀ kí ló ṣe. ọ̀rẹ́ mi tó bá ń gbọ́ fáyà òǹdè mọ́tò èmi mò ń jẹ́ bẹ́ẹ̀. kí ló dé. Ah! àfi kábíyá mọ jèrè ọmọ o. Ah ẹnikẹ́ni tó bá sọ pé ká bí amọ má jèrè ọmọ ẹni yẹn á gúnyán láyé àlọ́gbọ̀ bẹ̀rẹ̀ kí ni mi ò láìbò yẹn ṣe yòó ń jẹ́ káyà mi máa já o kí ló ṣẹlẹ̀ gangan. ọ̀rẹ́ mi ọmọ tiẹ̀ ọmọ mi ni wọ́n ọmọ tèmi náà ọmọ ẹ ni wọ́n. gbogbo èèyàn ló mọ̀ yẹn. ọ̀rọ̀ Dẹ́miládé ni kí ló ṣe Démiládé kí ló ṣe Démiládé. mo fẹ́ travel èmi náà mọ̀ kó máa bọ̀ sí i. ẹ nǹkan tó dáa nìyẹn náà. mo mọ̀ bẹ́ẹ̀ àwa rówó wọ́n ní iye kan láti wọnú àkáǹtì tí wọ́n á rí lọ́hùn tó bá délé ìlú pé àìjẹ́ bẹ́ẹ̀ wọn ò ní jẹ́ kó wọlé kò wá síbi tí mi ti dùn dé mo wá jókòó mo àrò wípé ìwọ náà ni bẹ̀stì mi wọ́n lolùbádámọ̀ràn pàtàkì mi ìwọ àti èmi náà lájọ máa ń ṣe wọléwọ̀de ìwọ ni kò rí kò sùn mi ó mú ṣe ní kí n pè é kí n sọ fún ẹ wípé kó o ṣàánú mi kó o yá mi lówó iyekíye tó bá lè rí yá mi ká fi kún ká mọ̀ pé yẹn tó ti kúrò ńbẹ̀ visa ti fẹ́ expire mọ́ wa lọ́wọ́ ó ti kó oṣù kan péré kò síbi tí mi tí ìdúdé ṣàánú mi. how many months náà fún. bíbí six months náà fún six months visa ni ó wá jẹ́ single entry kò ní fi lọ padà hmm. àmọ́ tó bá ti ń dàn báyìí. ní sùúrù ó ah. sọ lẹ́ẹ̀kan ó láwọn ọmọ tiẹ̀ àwọn ọmọ mi àwọn ọmọ tèmi àwọn ọmọ ẹ̀ náà ni wọ́n á dẹ̀ fẹ́ kàn jọ ṣoríire papọ̀ ó tilẹ̀ jẹ́ pé ó dùn mí wípé ò sọ fún mi pé Démiládé gba visa. ọ̀rẹ́ mi má bínú àbúrò bàbá ẹ̀ ló bá ṣe. ìyẹn ò ń ṣe problem kò sí wàhálà but ojú ẹlẹ́dàá ẹ̀ ó rí o wípé bí mo ṣe ró òun mo ró yìí kọ́bọ̀ mi ò ní tí bá gbálé tí mo gbàtà mi ò rò pé mo ní five thousand lọ́wọ́ báyìí mi lè sọ ilẹ̀ tó máa mọ̀la o mo ṣubí báyìí báyìí báyìí kò sí kọ́bọ̀ náà mi. ọ̀rẹ́ gbé bóyá bóyá ọ̀rọ̀ mi ò yé ẹ mi ní ohun tí mò sọ jẹ́ kó ṣàlàyé ẹ̀ kó yé ẹ mi ni kó o fún mi kó o yá wa sórí tí Démiládé bá ti dán bá ti bá ti bẹ̀rẹ̀ iṣẹ́ báyìí lábẹ́rẹ́ sì sọ torí iṣẹ́ ti wà nílẹ̀ fún báwo ló ṣe báyìí ah mi ò láìkẹ́ ṣé Démiládé ò kì í ṣọmọ mi ni ṣé ọmọ mi ò ṣọmọ tẹ wọn náà ti sọ níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ ẹ̀ náà ṣé màá rí nǹkan tó dánlẹ̀ màá ní màá gbójú sẹ́gbẹ̀ pé kó bàjẹ́ ọlọ́run má ṣe tiwa bẹ́ẹ̀ náà àwa náà la máa jèrè wọn gbogbo wàhálà wa ò ní já sásán lórí wọn bó ṣe mú ewa yìí kọ́ mi ò ní mi ò ní ni tí n bá ní màá fún ẹ màá fún ẹ. kí ni. ok nǹkan kan wá sí mi lọ́kàn sí ó ní máa nǹkan ládùúgbò mi aláṣírí mi ni ó máa ń yá àwọn èèyàn lówó but the only problem tó wà ń bẹ̀ òun ni pé ó máa bọ́ àǹkan tó máa fi dúró ní ṣé ó máa yá mi kò fẹ́ gba kò fẹ́ gba ten million a kò fún ẹ àmọ́ ten million tó fẹ́ gbà yẹn mú láti fi nǹkan tó wọ̀ ọ̀sẹ̀ dúró that's the only problem tó wà ní. mi ìgbà ten million mo tíkẹ́ẹ̀tì lásán. ẹ mo kàn ń sọ ni. kò wọ́wọ́ mílíọ̀n ẹ ṣé mo lè ṣé mo lè fi ilé wa ẹ mo lè fi dúró. ìwé ilé ẹ ẹ wò best thing náà nìyẹn. another thing tá a bá máa débẹ̀ bóyá kí Démiládé tẹ̀lé wa à ń mú visa dání a lè rí i pé ah, nǹkan ta fẹ́ àparọ́. ṣé tọ́lá ń lọ àbí ẹni ìkọ́ náà. kásá ti mú dọ́kúmẹ̀ntì dání kò ju bẹ́ẹ̀ lọ. ṣé mo dúpẹ́ dọ́kúmẹ̀ntì dání kí ni mo lè ṣe fún débi ládé tó máa máa pa fóònù mi létí. ẹni sọ̀rọ̀ àdúrà náà làwọn máa gbà fún sísá mi bọ̀ mo ṣùn pé wọn lè wọn lè cut fún ọmọ yín létí bẹ́yìn ó máa ní nǹkan tó ṣẹlẹ̀ bóyá network ni àbí bóyá wọ́n fẹ́ receive call mo ní ẹni sùúrù ṣẹ́ gbọ́ àdúrà la máa gbà fún wọn ẹ mọ́ mi mo ṣùn pọ̀ máa pè yín padà ẹ má wọ̀rọ̀ máa pè yín padà ẹ my mom my sweet mom please don't come she will stay wọ́n máa pè yín ọlọ́run mọ́ mọ́ kọ́ máa. ó lè fọkàn rẹ̀ balẹ̀ wò yá yìí má fi ìrònú ṣe rẹ léṣe o mo ń bẹ sọ̀rọ̀ lórí fóònù ohun ẹ̀ dàbí ẹni máa kú tèmi tọ̀la òun ló ń gbé mi sáré bọ̀ sí mo tún débí iná orí ìrònú iná ló yìí wà. ọ̀rẹ́ kí mo lè ṣe fún Démiládé mo pe Démiládé O ti búlọ̀kì mi kí lẹ̀ṣẹ̀ mi gangan gẹ́gẹ́ bí abiyamọ ẹ̀ṣẹ̀ ni pé mo gbìyànjú kọ́mọ mi lọ sí òyìnbó àbúrò ẹ̀ tó sọ pé ó ṣẹ̀hún ó ti dáríjì wọ́n ti jọ ń sọ̀rọ̀ tábàdẹ̀ ní ká tún tu sílẹ̀ gan ká dá sílẹ̀ ká tù ṣá mi ìmọ̀gbà tó jọ ń gbéṣe ilé kíkọ́ fúnra wọn kò sì sọ fún mi pé òun ni kò bá ń kọ́lé ilé tó gbé fún mi tó ní kémi bá ń gbóyún lẹ́rí pé mo kọ́ òun parí òyanjú mi mọ̀ pé ó ní kí tọ́lá ní bá ń kọ́lé ń bá sọ fún pé kó má tira ìlú ẹ̀ ó ti wá ń bá tọ́lá níyẹn sọ̀rọ̀ èmi ni ò wá bá sọ̀rọ̀ mọ́ kí ni mo wá ṣe kí lẹ́sẹ̀ mi gangan kí ni mo ṣe. ìyá tọ́lá ní fọkàn ah! ẹ balẹ̀ ó mọ̀ pé àwọn Yorùbá náà ló ní pé ajá tó ń rí ni tó ń jùrù tó wá bẹ̀rẹ̀ sí rí ni tó tún bẹ̀rẹ̀ sí ní gbó ṣáà mọ̀ pé nǹkan míì wà ń bẹ̀ ẹ́ tí náà ò bá láwo kò ní gòkè o jẹ́ kí mi àti ẹjọ́ rò dáadáa bẹ́ẹ̀ ni nǹkan kan ṣẹlẹ̀ tó wà àbúrò ẹ̀ tó ṣẹ ó ti dáríjì tí yẹn bá pè lẹ́ẹ̀kan á gbé kọ̀lẹ̀ lẹ́ẹ̀mẹwàá ìwọ tó jẹ́ pé òun mọ́wọ́ òun mẹ́sẹ̀ tó dẹ̀ mọ bó ṣe nífẹ̀ẹ́ òun tó tó mọ̀ pé wọ̀gàn nìyá òun tó dẹ̀ fẹ́ dáadáa fóun kò bẹ́ẹ̀ sọ̀rọ̀ mọ́ ọ̀rẹ́ mi jẹ́ ká rí ní sí i kọ́kọ́ ṣẹlẹ̀ wo èmi àti àjọmọ̀dé ibì kan ẹ ní sálọ. ni ó jẹ wífọ́lẹ̀ kó tún wa ẹ̀ ṣe. bàbá ẹ ní ṣìṣe iṣẹ́ tó bá ti parí báyìí ló máa máa gbé wá sọ́dọ̀ yẹn ẹ dúró náà ṣé àwọn ọ̀rẹ́ mi jíṣẹ́ fún yín. Ah, <laughs> ìwọ náà rọ́wọ́ mi ni wọ́n jíṣẹ́ kẹsẹ tí wọ́n jíṣẹ́ báyìí tọ́wọ́ mi tẹ ń tó gbé ránṣẹ́ Ah, àdúrà bíi mẹ́jọ ni mo ṣe rán ṣiṣẹ́ ọ ẹ mọ ní àwọn ìyá mi sọ̀rọ̀ tàbí ẹgẹ ní ẹlẹ́yinjú ẹgẹ ẹ má bá ń ṣàánú rẹ mo sì mọ tì ọ lẹ́yìn. ẹ wo bàbá kékeré tiẹ̀ nìyẹn ṣé eré tí mo gbé wá nísìn full package ni ẹ wo ẹ lè mọ oore tẹ́ ṣe fún mi bàbá oore lẹ ṣe fún mi hmm. tí n bá pe ẹ̀gbọ́n mi lọ́wọ́ kan nísìn ó máa gbé fóun lẹ́ẹ̀mẹ́wàá ni like ó máa sáré kí n pè bó máa sáré ṣe <laughs> bàbá mo dúpẹ́ ẹ ṣé. Ah, ah, ẹ ṣe mo dúpẹ́. kàrí kò gbọ́dọ̀ má rí bẹ́ẹ̀ ẹ ṣe mo sọ fún ọmọ níbẹ̀ yẹn bá bẹ́kún wọlé mi yọ̀bẹ̀rin bóyá ẹ sọ bẹ́ẹ̀ ẹ sọ kábàá ìléwé iná jó mọ wàràwàrà lọ́mọdé tó kọ ìsìn bọ́ inú ilé ọ̀gbá ọ̀nà ọ̀gbá ní ìṣèwé àràgbà ẹni mo fi mm. ṣiṣẹ́ fún un ah. kò sígbàkigbà tó bá ti lè rí tó ti gbọ́ rẹ báyìí ọ̀tán nǹkan kan ti ṣe ẹ ṣeun bàbá ẹ ṣe mo dúpẹ́. sórí wádìí pàtàkì jùlọ ọkọ̀ wọ́pọ̀ nù ẹni tó yẹ pé a sóore fún tí ọmọ mo sóore fún o o sì mọ n tó fi ránṣẹ́ sí mi ó bọ́ sásìkò wọn náà wà ní dààmú o ò ní tẹ́ láíláí. àdìbò ó di tó wá sàn kankan fún ọ kí n sùn lọ ìgbà rẹ mo ti sọ di mọ́gùn rẹ. Ah! Ah! Hmm, mo dé pani. bàbá yìí ṣe é sọ bó ṣe wà mọ́gùn ni kò lè já láíláí. Ah! ajákan ìjámalẹ́yìn ẹkùn tí mo máa ń báyìí lè wà bó mọ́ rí ìgbàkigbà tó bá ti fẹ́ ni o máa sọ ọmọ darí ẹ wo ẹ ṣeun bàbá àṣẹ àṣẹ ẹ wà tó fún ọ ní nǹkan kan. ah, ah. bàbá ẹ tún máa fún mi ní nǹkan ah, ẹ wò ẹgbà ẹgbà ẹgbà ẹgbà ẹgbà ẹ ṣe oh, bàbá ẹ ṣe ah, mo dúpẹ́. oríire ọmọ nìwọ náà. yìnyín kẹ́ni ó ṣèmí ìbẹ̀yẹn bá ṣe ní lórí ọpẹ́ làálù sọ́wádìí tí wọ́n fún ọ yìí àṣọ rẹ̀ wọ́n á pè ẹ̀gbọ́n rẹ̀ ò ní já rárá. Oh ẹ ṣe yóò mú gún rẹ títí tí èkú ni. Ah, ẹ ṣe ah. ẹ ṣe bàbá. Eh, ah. ọmọ nìbọ náà ọmọ nìbọ bẹ̀rù eh, rẹ níbodè àwòrán bẹ̀rù kẹ́ padà wá. a ti ṣe istihara lórí ẹ̀ nínú istihara tá a ṣe a rí i pé àwọn kan ló wà nínú òkùnkùn tí wọ́n ń tapa sínú ìmọ́lẹ̀ èmi sì mọ̀ wípé ogun òkùnkùn ò lè borí ìmọ́lẹ̀ àdúrà ńlá láṣẹ tá a fi rí dànù bẹ́ẹ̀ ni. àfa ẹ̀ ṣe mo dúpẹ́ lọ́wọ́ yín ọlọ́run máa ràn yín lọ́wọ́. àmín. látìgbà tí ọ̀rẹ́ mi ti jẹ́ kí n mọ̀ yín mi ò bá ìbànújẹ́ kúrò lọ́dọ̀ yín rí. alhamdulilayi. ọkàn mi balẹ̀ pé eléyìí náà màá tún rẹ́rìn ayọ̀. inú mi dẹ̀ dùn wípé kò sí ìtúnṣe yẹn ní gbọ́rọ̀ tó wà lẹ́yìn títí àtìgbà tọmọ gan fẹ́ lọ lóyìnbó òun náà ni ẹ ṣe máa wá ṣàánú mi tẹ́ ẹ̀ ń jẹ́ kẹ́ni ẹlẹ́ni mi ẹni ẹlẹ́ni ní jẹ́ ṣe ọwọ́ tiyín náà ẹni náà jèrè àwọn ọmọ yẹn ẹ̀ sì ní fọjọ́ ọlọ́jọ́ mi. ìyá wa n tó ó ṣe ni pé ẹ̀yin ẹ máa ṣe sàárà sàárà ni máa jẹ́ kádùn àgbà nígbẹ̀yìn dúndùn nígbẹ̀yìn ewúro. ẹ tẹ́wọ́ àdúrà.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 àǹtí hmm? ṣé wàá òkè. mi ò wá òkè bẹ́ẹ̀ bẹ́ẹ̀. why kí ló ṣẹlẹ̀. i i think i'm missing my mom. ẹ try láti pè wọ́n náà àbí ẹ fẹ́ máa lọ sí nàìjíríà ni. Ah. mi ò lè pè wọ́n náà ni i don't have a contact. that's very funny mo mọ̀ pé eré lẹ́yìn ṣe báwo lẹ́yìn ṣe ní contact mọ́ mi. <laughs> Ah, then ẹ pàǹtí Tọ́lání. Tọ́lání. Let me give it a try. Okay. Kí o bẹ̀rẹ̀ my work. Okay. Hello, sis. Àbúrò báwo ni. mo wà òkè o ẹ kú ọjọ́ mẹ́ta. mo ní ìdí kankan lọ́wọ́ ẹ̀ ni o mo dẹ̀ ní ìdí urgently very urgent. mo fẹ́ pẹ́ mi send nọ́mbà mọ́ mi nọ́mbà mọ́ mi sí. ẹ̀mí pé kí n bá yín send nọ́mbà mọ́ mi kí lẹ fẹ́ fi ṣe ẹ̀ dẹ̀ ní kí n bá yín send nọ́mbà ọjọ́ wo ah, ah. ẹ wo. Ah, irú question wo nìyẹn kí ló mú bàwí kí n bẹ fi nọ́mbà mọ̀ sí ṣe. ẹ wo it's okay mo ti gbọ́ màá bá yín send ẹ mo ti gbọ́. bàbá yín send nọ́mbà sí mi jàre mo ní mo máa bá yín sẹ́ǹdẹ̀ mo ti gbọ́ ọ̀rọ̀ ẹ dàbọ̀. mo ń dúró. yóò ah. kílẹ̀ yín kí ló fẹ́ fi nọ́mbà ṣe. mo má má dẹ̀ yín kí iṣẹ́ jalè mi lórí kí n rọ́bìṣì òbí kò sí wàhálà. Mr. Kola, I'm sorry. sọ̀rọ̀. Démiládé ni ọmọ ìyá Démiládé. ah àǹtí Démiládé <laughs> ẹ kọjọ mẹ́ta. jíjọ kọ pẹ̀lú sa ẹ pẹ̀lẹ́. ṣó YouTube ẹ̀yin ò pọ̀ ṣé kò pọ̀ jù. ẹyẹ pẹ mi mọ bẹ́ẹ̀ wà ládùúgbò bẹ́ẹ̀ wà round. oh good tọ́lá ní kọ́ àbúrò mi ń bẹ̀rẹ̀. tọ́lá ní náà wà àlàáfíà ló náà ah mo sì rí tẹ́yọ́ tọ́lá ní ìrọ̀lẹ́ àná. mo ṣọ́ mo ṣọ́ okay ṣe ẹ eh, mọ́mí wa mommy kọ́. mọ́mí mọ́mí wà around mo ṣe ń bá yín sọ̀rọ̀ mọ́mí wà ah <laughs> ó ti da ẹ jọ mi tó bá wọn sọ bá mi gbé fún fún wọn. ok màá lọ bá wọn sìn màá lọ gbé fún wọn nílé sìn. Eh, ẹ má court o ẹ má court kan ẹ ṣáà máa gbé lọ bẹ́ẹ̀ ẹ má ọ̀rẹ́. mo ti gbọ́ mo ti gbọ́ mi ò ní court mi ò ní court mi ò ní court. ọkọ mi ọmọ ọlá ọmọ olóríire. mommy. ọjọ́ kan pẹ̀lú ẹ má bínú mo ti mí sí ṣé dáadáa lẹ wà. ṣé jàṣà ti parí ò ṣe ò ṣe èmi ò bẹ́ẹ̀ ja ìwọ ló ń bá mi ja àmọ́ mo mọ̀ wípé ogun èṣù tó ti ṣẹ́ yìí ní gbérí mọ́ ìmọ̀ ọ̀tá lórí ìdílé yìí ní ṣe torí pé mi ò mú mi ò ro tẹnikẹ́ni láburú bẹ́ẹ̀ ni tàbá ara ẹnikẹ́ni tó ń ro aburú sí wa lórí ilé ìpè kí lè wa lè dàrú ọlọ́run àbúfọ̀jú lò wọ́n gbogbo ogun yẹn ti ṣẹ́ kò ní gbérí mọ́nú ilé ayé wa. ẹ wo bí mo tẹ̀ ń bá yín sọ̀rọ̀ yẹn ọkàn ti wà nílé I can't wait to come home I can't. Ah! <laughs> ẹ̀wọ̀n mi ò lè wait gbogbo ẹ̀ ni mo máa jẹ ẹ bá tún lè tó tún ju ẹ̀fọ́ lọ ẹ prepare everything lẹ́ mi I'm counting down I can't wait to see you ma. oorun ọ̀tọ̀ ni màá sùn lẹ́ni wípé kí ni ó ti ṣe o ẹ ẹ bàbá ti ṣe o ó ti ṣe o bàbá ti ṣe o Dẹ́miládé ohun tó ń bà mí lẹ́rù bàbá ti ṣe o. mummy ẹ mọ̀ nǹkan tẹ́ máa ṣe ń sè é bá mi fi nọ́mbà yín ẹ fi pe nọ́mbà mi because um, when uh, Mr. Kola Magba phone won lonsin so so that màá lè rin bá sọ̀rọ̀ I need to call you back I need a lot of things láti sọ ṣé gbọ́. o ṣe mo dúpẹ́ o ṣé ọkọ mi bọ̀dá alákọ̀wé ẹ ṣé mo dúpẹ́ o ṣé o o ṣé o èmi jáde tẹ́lẹ̀ náà fi pè mí. ẹ ṣé ọlọ́run àmọ́ àrùn yín lọ́wọ́ ah. ẹ ṣé o ẹ ṣé o ilé àtọ̀nà yín náà ò ní dàrú o oh my god oh, sweet mother mi ẹ̀ pè mí náà. Hello? Hello? Ah, ọkọ mi, Olúwadémiládé, ọmọ ọlá, ọmọ àlùbáríkà, má bínú mo sùn lọ ni mò ń wo tẹlifíṣàn òun sì ra mi lọ, ẹ̀ sì ti rún gan mo wà, ṣé dáadáa ṣáà ni? Ó fẹ́ wálé? Ṣé kò sí o? Ṣé kò sí wàhálà kankan? kí n fọkàn balẹ̀ ó dá ọkọ mi ọlọ́run á bá mi ṣọ́ ẹ ó ṣe ọkọ mi bó ṣe ń múnú mi dùn yìí ọmọ á múnú náà dùn ọmọ á ẹ ò ní gbé ṣáájú ha ha ó dá mo ti gbọ́ ṣáà jẹ́ kí n mọjọ́ tó bá fẹ́ dé gangan gangan gangan ṣé o mọ̀ pé o máa ń fẹ́ràn ẹ̀fọ́ rírò mi ti máa ń kó rú ọ̀gbàgì sí i màá bẹ́ ẹrù ẹ̀fọ́ rírò pẹ̀lú rú ọ̀gbàgì màá ránṣẹ́ fún specially ni pẹ̀lú yán olódó ẹ o ṣé ọkọ mi ọmọ dáadáa o ṣé ooo ee tàlà bá fi ọ ta ló lè bá ọdọ gbà ẹ tàlà bá fi ọ ta ló lè bá ọdọ gbà ọlọ́run tó jọ ọlọ́run lọ́tàlá bá fi ọ wé ọlọ́run tó jọ ọkọ mi. mo mọ̀ mo máa fẹ́ sọ fún yín nǹkan tí mo fẹ́ wá ṣe ń bí tá a fi ń bọ̀. mo dẹ̀ mọ̀ pé Tọ́lání ò wà wẹ́ẹ̀ o nǹkan tí mo fẹ́ wá ṣe ń bí lẹ́nu. mami mo fẹ́ fi àsìkò yìí sọ fún yín pé ibi ẹ̀yin lẹ́ni. ẹ tí mo bẹ́ẹ̀ kọ́. bẹ́ẹ̀ ni ma ẹ̀yin lẹ́ni. o ṣí ọkọ mi. Ah, ah, stop. Ah ọmọ atọ́jú wọ̀ náà ojú òní tí ẹ pọ̀ ọ̀tá òní ká ẹ mi ní fojú sunkún kankan yín lágbára lọ́wọ́ ọlọ́run tí yín ò ní rí bíi tèmi o ọkọ tó ẹ báyìí ó máa gbá ẹ̀ka lẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ ni ọwọ́ ẹ̀ wà ní kànsálẹ̀ àpò. and eh, mọ mo eh, mo fẹ́ tún sọ fún yín pé láti èmi lọ mi fẹ́ ní kankan bá tọ́lá ní ṣe mọ́. Ah, má fẹ́ ọkọ mi mi ò fẹ́ ní kankan bá tọ́lá ní ṣe mọ́ láyéláyé ọkọ mi ó ti ṣe títí ẹni yẹn kò tó dẹ́ fẹ́ ó ti gbọ́. ọkọ mi farabalẹ̀ ẹ̀yin méjì náà mo ní láyé lọ́rùn má ṣe bẹ́ẹ̀ olúwadémiládé mo fi títóbi ọlọ́run mo fi bẹ̀ẹ́ mo fi ìkúnlẹ̀ àbíyamọ bẹ̀ẹ́ mo fi ọmú àyà mi tí ẹjọ́ mú mo fi bẹ̀ẹ́ èmi ni mo ṣẹ̀ ẹ́ ṣé orí ọmọ òní burúkú lè fẹ́kùn pàjẹ́ ó ti ṣe ọ̀bẹ ó ti gé ọmọ lọ́wọ́ àjọ̀bẹ́nu ó ti ṣe ohun tó fẹ́ ṣe kò sí tó bá ṣe léyìí ẹ̀yin méjì náà mo ń láyé lọ́rùn tó bá lóò fẹ́ bá ṣe kankan pọ̀ mọ́ ṣé òní bẹ́ẹ̀ mi náà ṣe kankan pọ̀ mọ́ ni tí n bá kó wá síbí á kó tẹ̀lé mi ọkọ mi wò bá mi foríjì bá mi foríjì ọkọ bá mi foríjì ẹlẹ́dẹ̀ nù kúnlẹ̀ fún. bọ́lọ̀ ń bá ti gbèjà ẹ̀dá ìyẹn kọ́ńtàn túmọ̀ ìjà mọ́ ẹ kọ́kọ́ sọ pé ẹ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run tó ṣerú èyí fún yín òun kàn ló ya àkún ọmọ bẹ́ẹ̀ ni òun ló ya alápárùtù ọmọ àǹtí ẹ tó ń sọ fún ẹ pé kó o mọ̀ yẹ kí ya òun mọ̀ tó ń sẹ̀ǹdì owó sí ọ o mọ̀ pòwe ló ń pa fún ọ ni àjẹ́ pé káwá ni wọ́n lò ní opportunity bí àǹtí ẹ láti lọ lóyìnbó o ò ní rántí òbí ẹ bèrè tàṣípò rántí àǹtí ẹ nù ìka ọmọ ní ọ. àfà ẹ tiẹ̀ jẹ́ kí èmi fi eléyìí ṣe àmọ̀ràn fún gbogbo àwọn èèyàn bíi ọmọ mi Tọ́lání irú wọn pọ̀ káàkiri o wọ́n ń ṣe fọmọ ìyá ọkọ ń ṣe fúnyàwó ìyàwó ń ṣe fọkọ kò sí ní táàrírí fámìlì ń ṣe fúnra wọn a máa ń rò pé tó wà nílùú òyìnbó ṣe ni wọ́n ń ṣàwó lórí títì àbí wọ́n ń káwó lórí títì bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ o nílùú òyìnbó kò ṣe kò jẹ́ ní o atẹ́gùn tí wọ́n ń mí símú wọ́n ń sanwó ẹ̀ lọ́tọ̀ ni ayé gbà wá ń bí tẹ́bá tí wọ́n rẹ̀ ń tó fún yín ní orí ọ̀fẹ́ ẹ má jẹ́ ká máa ṣílò ọkọ àtìyàwó ọ̀sẹ̀ méjì wọ́n lè má fojú kanra wọn wọ́n dẹ̀ jọ ń gbẹ́nu lẹ́kàn náà wọ́n làwọn ti gbóúnjẹ sínú microwave ẹ̀ kó mú un bẹ̀ ẹlòmíì ọmọ ilé nání ló wà ẹlòmíì wọn tún gbọmọ lọ́wọ́ ẹ̀ torí ìjọba ló lọmọ wọn lọ́hùn ìwọ wa rẹ àǹfààní pé ẹ̀gbọ́n ẹ̀ ń fowó ránṣẹ́ sí ẹ láì jẹ́ kémi mọ̀ èmi dẹ̀ ń sọ fún ẹ pé òun ló ní kí n kọ́lé ìwọ náà wá ń bá mi wò ó wá kó gbogbo owó yẹn ó wá bàná ẹ gbogbo orú ẹ̀yin tẹ́ bá ń ṣe bẹ́ẹ̀ mo fẹ́ fi àsìkò yìí bẹ̀ yín pé aráàlú òyìnbó ò ṣàwo lórí títì o tẹ́ aráàlú òyìnbó tó ń ṣe yín láàánú tó ní ẹ bá òun ṣe nǹkan ẹ má rò pé ẹ̀tọ́ yín ni láti yàn wọ́n jẹ tẹ́ ẹ bá rí ẹlòmíì ẹlòmíì iṣẹ́ ọdẹ tó máa dúró fún twenty eight hours ni a tún ṣe extra time iṣẹ́ ọdẹ kò gbọ́dọ̀ jókòó oorun ò gbọ́dọ̀ kún ẹlòmíì àwọn arúgbó ni wọ́n ń tọ́jú kò síṣẹ́ tó easy nílùú òyìnbó ẹ má jẹ́ pé wàá kárí pé wọ́n kàn ń hewó lẹ́ lórí títì ni mo bẹ̀ gbogbo wa pátápátá pé gbogbo yín tẹ́ bá nírò èrò bẹ́ẹ̀ ẹ jẹ́ ká yí ọkàn wa padà pé aráàlú òyìnbó ò ṣa owó lórí títì wọ́n ń ṣe wàhálà ju táwa ń ṣe lọ àwọn aréèyàn fún wa ní nǹkan àwọn arówó ọ̀fẹ́ ń bí omi tán mú lọ́hùn wọ́n ń sanwó ẹ̀ ní atẹ́gùn wọn wọ́n ń sanwó ẹ̀ ní tó o bá sọ pé èmi ni mo nínú ilé mo páàkì síbẹ̀ wàá san parking permit òun lọ sí ṣọ́ọ̀bù èmi mo ní ṣọ́ọ̀bù mi èmi mo ní ta mi kò dé ìlú òyìnbó ó sanwó bó o sanwó tíkẹ́ẹ̀tì abá ẹ̀ ńlé tó bá ti pọ̀ jù báyìí òun lọ géèlì ni ẹ jọ̀ọ́ mo bẹ̀ gbogbo wa ni àfà ẹ bá ń bẹ̀ ẹ bá ń fi ọ̀rọ̀ Ọlọ́run tù nínú pé kó dákun bá mi dárí jì. torí ọ̀rọ̀ òbí lára ọmọ ó ti pàtàkì fún ti èyí ìyàwó mo bá yín dúpẹ́ mo bá yín dúpẹ́ pé ṣe ọmọ sójú yín ẹ̀mí yóò wá gùn ìyàwó ò ní ṣubú ẹ̀mí ò ní ṣubú ara wọlá bismillahir rahmanir rahim bismillahir rahmanir rahim alamna jira alaka fọdira báwa dọ ana anka jira alabi ni gbogbo ẹ̀dá ṣòó ń bọ́ mi àfúrúgbìn ní gbogbo ènìyàn tó bá ti gbọ́ mi a kì í gbin iṣu kákà ìlàmúrò bẹ́ẹ̀ o kò séèyàn tó gbẹ̀wà tó máa ká àlùbọ́sà ẹni ṣe ni ó jẹ wífọ́lẹ̀ kó tún wa ẹ̀ ṣe ìran onírọ̀ máa parọ́ fúnra ẹ̀ kẹ́yìn ni tó bá dẹ̀ ti parọ́ fúnra ẹ̀ ayé ẹ̀ ti bàjẹ́ ni aláyé mi èdè onírọ́. kò ṣàyè wá kò sì pínyàn kò sí ẹbí àti rárá abínibí ọmọ ìyá ni òyàn rẹ̀ orí mi máa fa lápárù túṣọmọ ìyá mi àṣẹ.

ayé wa òṣì ìpínyàn òṣì ẹbí àti rárá abínibí ọmọ ìyá ni òyàn rèé.